wà lọ́nlàìn. ọlọ́ṣọdé kí ló sọ? ọtúbọ̀ láwọn. mo sẹ́ẹ̀dì kankan sí ẹ ń sì bá mi post ẹ̀ sórí láàyè bọ̀ yá mi ní one of your phone jàre alright mo fẹ́ share kiri nsin come and see I want to give you this your phone quickly please ẹ bá mi share kó tó di pé mo ti wà lórí ẹ̀fọ́ tó ti should I write let me write the name for you. I wanted to but the, you know this phone ó ti ń dákú tí má fẹ́ ṣe nǹkan sí ó kò má déédéé ṣẹ́jú I was I want to open my bible ó ń ṣẹ́jú you see like this eh? the pen okay let me write for you it's Yoruba. You see, this is why, eh? This is why here. You understand? What? So I want to post as well. You want to use what? Make the post so All right. yes afẹ́ ṣí bible kò ṣeé ṣí bọ̀tẹ́ jẹ́ afẹnu wa gbàdúrà you know I can't do without prayer. Father, in Jesus' in the mighty name of Jesus. Heavenly Father, eternal rock of ages, I worship you, Lord, because you are God, nobody like you, from me, so west, not to sad that you be exalted, be glorified forever, in Jesus' name. I call myself, blood of Jesus, my daughter, blood of Jesus, no weapon unfortunate against us shall prosper. O Lord God Almighty, forgive, O Lord, in whichever way we are about to sin or sin before against your name. Father, please have mercy upon us in Jesus' name. Father, please have mercy upon us. Wash us clean in the mighty name of Jesus. Arrow of the evil, we send you back your sender right now in the mighty name of Jesus Christ. Every gathering of the enemy against our life, Father, destroy the gathering arm in Jesus' name. The word of my mouth, O Lord, empower it. Empower me as well in Jesus' name. And for the people coming on my platform today to listen to what I'm about to, what I'm about to say. I pray, Lord, they will understand me in the mighty name of Jesus. Prepare their hearts in the mighty name of Jesus. I will not be blamed. I will not be judged by you or by people in the mighty name of Jesus. But any man or woman that decide to also wage war against me, you see, Lord, I trust nobody except you. We have nobody except you, Daddy. Please fight our battle. Put all the enemy to shame. In the mighty name of Jesus. They stole a lot of things from me, both physically and spiritually. Father, restore them back. You are the God of restoration. Those who have been fighting against my life. Mm-hmm. Lord, fight for me. Fight for my children. Fight for my daughter, especially. Fight for all my people. Take total control. Whatever I burn, burn them. Whatever I lose, lose them. I'm about to decree now, establish it on earth and in heaven as well in Jesus' name. Long life and prosperity is my portion. Sickness is not for me, it's not for my people, it's not for my children. Orí mi gbọ́ òun nígbà body. bẹ́ẹ̀ lórí kò ní í padà. Ohun ẹnu mi dàṣe ó dùn ní, ó the solution, bẹ́ẹ̀ lórí kò ní í padà. In Jesus' name pray. And those who caught me by destroying my page, that they want me to be lower in everything, I pray, Lord, demote them. Those who want me to be demoted, those who hate me, who believe that they are powerful than me, they can make me whatever they want, even if I don't satisfy, even when I don't like it. Lord, you turn. You can change anything. All their evil plan, Father, turn it to good for me. Let the enemy be frustrated. Let your name be glorified forever in my life, in my daughter's life. Thank you, Lord, because you are the God that started a good job. You shall perfect everything. Amen project ńlá ni mí I will not be abandoned by God and by the people my life needed project ńlá lọ́mọ mi she will never be abandoned by God and by people in the mighty name of Jesus thank you Lord because you answer prayer I worship you Lord because you are God in Jesus name we pray amen. ṣolúwa ni mí bá mi cross post kó dẹ̀ bá mi share okay. Nigeria government let me start from you Obanla Elizabeth I saw your post this one wasn't tagging I was I didn't receive anything uh, I saw it somewhere they making fun of you I'm not part of even if you have done evil I'm not somebody like you And uh, my question is, As your good being released to you? You started explaining yourself that you borrow the money, the politicians are not giving you money. You borrow the money, you manage yourself, you understand me? Just to be, I mean, for to, I mean, for your business, keep your business moving, okay? Even though at all, on the social media, because you are, just for people of Nigeria to be pleased, and tó bá jẹ́ pé torí ẹni tí iye party tí ó ṣiṣẹ́ fún ni àwọn èèyàn ṣe fẹ́ máa attack you know, for you to for them to be pleased that no there is nothing nobody gave you money you borrow money even at all tó máa fún ẹ lówó you don't need to explain to people but níbi tí ọ̀rọ̀ nàìjíríà even kankan mọ̀ èpo lọ yáwó yẹn bíi pé kó tún ya kó yáwó kó fi sanwó lé kó yáwó kó fi rajà yẹn kó short kó yáwó kí ọjà yẹn bàjẹ́ one thing ni mo kọ́kọ́ fẹ́ sọ fún àwọn tí ó wà behind those scenes ó ti yé bẹ́ẹ̀ yẹn tó wà behind those scenes you understand òun náà ni wípé tí èèyàn èèyàn kì í fi bí san ibi o èèyàn dẹ̀ kì í fi oró ya oró nígbà mìíràn ṣé ti yé and again everybody ló ní àwọn nǹkan tó ṣe because I believe that because of the majority of these problems because èmi náà face the we facing it simply because somebody speak for eh, President Bola Ahmed Tinubu hmm. anyway ṣá nítorí kọ̀ọ̀kan fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ ó hold anybody ní explanation but ó ti di pé nítorí fẹ́ kó ṣẹlẹ̀ náà ni pé kó máa sunkún ẹ jẹ́ torí ọlọ́run forty tẹ́ ń fún mi ẹ gbogbo ẹ̀yin tẹ́ kọ́ọ̀bù pay account mi gbogbo ẹ̀yin tẹ́ kọ́ọ̀bù account mi people are making iṣẹ́ tí mò ń ṣe lórí media níbí majority of people are not doing it they making hell of money let me tell you now today ṣó ti yẹ yín mẹ́yẹn tí wọ́n ń sanwó fún gbogbo èèyàn hundred and hundred and twenty dollar ní gbogbo owó tí mo pa lórí gbogbo mídíà yìí one twenty dollar one twenty dollar ok a ti gbàdúrà a dẹ̀ ṣe dáadáa fún àwọn orílẹ̀-èdè o ó ti yé one twenty dollar yẹn mo ń san jù bẹ́ẹ̀ lọ fáwọn èèyàn tó bá wà ń sìn omi ìtì ẹ̀ fẹ́ anybody ṣùgbọ́n tó bá wà ní torí mi ìtì ẹ̀ lè lọ yáwó ń sìn láti fún anybody ó ti yé mẹ́rin ṣé mo pé nísìnyí báyìí máa fi àkáǹtì mi tí mi bá ti ọ̀rọ̀ tẹ́ ẹ fẹ́ kí n sọ sí kọ́ ni mò ń sọ tó ti yé bẹ́yẹn ẹ máa fi àkáǹtì mi sí forty ẹ máa fi sí thirty ẹ máa ní kó máa wò mí náà ìwọ tó wà nídìí ẹ lágbára ọlọ́run lágbára elédùnmarè ọlọ́run abami sayé ẹ̀ dìdàkudà abami fàyẹ́ sẹ́yìn láwùjọ ẹgbẹ́ tó bá lọ sókè tẹ́lẹ̀ ọlọ́run abami mú ẹ wálẹ̀ kò ní jẹ́ kó tẹ́gbẹ́ bẹ́ẹ̀ ni tó má ti sọ igi sínú iná kò kì í tẹ́gbẹ́ mọ́ bẹ́ẹ̀ ni kò ní jẹ́ bó ṣe kò ní rìmẹ́ẹ̀dì sí i lágbára elédùnmarè ìwọ ẹ̀dá tó wà nídìí ọ̀rọ̀ yẹn ọlọ́run á fà ẹ́ sẹ́yìn láwùjọ ẹgbẹ́ láàrin ọ̀rẹ́ ní gbogbo bí ní gbogbo ọ̀nà ọlọ́run á fà ẹ́ sẹ́yìn o ní déwájú mọ́ o lágbára Elédùmarè ọlọ́run tó dẹ̀ máa ń gbéyàn ga ó máa gbé mi ga ìdá ìwọ lò ẹ̀ sí ẹyẹ ọkàn ó ti yé the Lord will bless me the Lord will bless me ẹni tó bá sẹ pé kọ́lọ́run máa bless me ọlọ́run máa bá mi báyé ẹ̀ jẹ́ lójú mi kòrókòrò ìyẹn bó ṣe jẹ́ so Elizabeth Elizabeth Ọbánlá ṣé o pé you are not my you are not kind of person tí mo tí ó máa ń ó ti ó máa ń ó máa ìwọ náà wọn àwọn tí tó bá tẹ́ bá ti ń ṣiṣẹ́ politics yẹn kò ń ṣe president Bola Tinubu ló ń ṣiṣẹ́ fún direct because to bá rí wọn direct kó rí wọn direct kó jẹ́ ọmọ wọn gan lórí direct ṣé ti yé ọmọ wọn tó bá jẹ́ òun gan direct ó láwọn kọ̀ọ̀kan tí tí wọn ò ní lè ṣe fún ẹ mọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ ọmọ ọ̀dọ́ ilé Tinubu ọmọ ọ̀dọ́ ilé Tinubu ọmọ ọ̀dọ̀ àtajálé wọn ó ní àwọn bọ́n ṣe máa treat wọn i sorry for you but you too you have i, I won look at what you have done mi ò ní sọ gbogbo nǹkan tó ń ṣe tó ń ti ṣe mo kàn fẹ́ treat ẹ based of the way people are now treating people because of àwọn tó ń speak fún ṣé o ti yé yín mẹ́yẹn èmi gan nígbà tó wá di election ó fẹ́ kù díẹ̀ yẹn mi ò speak mọ́ mi ilẹ̀ dìbò mi sí nàìjíríà bọ̀ tí pé ńgbà tán tẹ̀ ti wọlé tí mo tiẹ̀ tún sọ̀rọ̀ wọn àti pé mo tún ti sọ̀rọ̀ wọn mo ti rí campaign mi níta a lot of people wọ́n dì pẹ̀lú mi irú mọ́tò ẹ̀ tó sọ pé wọ́n gbà ń sìn tán sọ pé kìlómítà four àbí kìló ni wọ́n ṣàṣọ̀rọ̀ kìlómítà kan wọ́n control ni àwọn politician kan ló wà behind it ó ti yé bẹ́ẹ̀ yẹn it may be let me tell you something àwọn politician tó wà tó ń dì pẹ̀lú àwọn èèyàn yẹn ìmí gan kò ń ṣe other party ó lè jẹ́ APC because a lot of crisis also in APC a lot of crisis in PDP some people are doing it individually because ẹlòmíì náà dẹ̀ ní agbára bóyá àwọn tẹ̀ ti speak fún nígbà yẹn tẹ sọ̀rọ̀ against wọn táwọn wá ń fìyà jẹ èèyàn nígbà tí àwọn tẹ speak fún gan tẹ gbójú bi tí wọn ò tiẹ̀ rí tiyín rò mọ́ you understand me i feel for you although you don't normally feel for people tó bá rójú àwọn èèyàn tó ń sunkún ìgbà yẹn lẹ má máa rẹ́rìn ẹ̀rín má máa pa yín ọlọ́run elédùnmarè ń gbọ́ ọ̀tá mi gan tí n bá rí tó bá ń ké àbí tí inú ẹ̀ ò dùn kò kí ń mú inú mi dùn kí n kàn réyàn kó kàn sáàdì kí n kàn wọ́n lórí mídíà lásán kí n rí pé múùdù wọn ò wá ókè gan màá kàn màá kàn fi kó tiẹ̀ yẹ kó ti ṣẹ̀ tẹ́lẹ̀ màá kàn change mind mi but all of you ẹ máa ń dájú ò ń gbọ́ ẹ máa ń dájú gan-an òtìyẹ tí yàrá dẹ̀ ti kọjá nínú ìdààmú àti wàhálà àti ìṣòro kò yẹ kó máa dájú mọ́ ẹ máa ń dájú but mi níwú ẹ bí nǹkan tí ó jẹ́ pé nígbà tó máa ń kàǹpé àwọn nǹkan tó ti ṣe òtìyẹ ṣùgbọ́n àwọn èèyàn dì mórí àwọn èèyàn dì pẹ̀lú ẹ seriously because àwọn dẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni láti dì pẹ̀lú ẹ and again ìjọba gangan àti president Bola Ahmed Tinubu gangan tó speak fún yes tó speak fún láti gba Buhari ló ti ń speak ó dẹ̀ sọ pé òjìyà ń bẹ àwọn other party yẹn ṣe ẹ̀rẹ́wọ̀n yẹn other party yẹn náà gbogbo yín àtẹ̀yìn tẹ máa ń jà secretly tó bá ti yá gbogbo yín náà lẹ láwọn ọmọ àti àwọn campaigner no sorry àwọn people who always speak for you you have supporters and you always they always speak against other people also but ẹ̀yin máa wá mu ẹ máa ṣe personal ẹ máa bẹ̀rẹ̀ sí go after people ṣó ti yẹ yín mẹ́yẹn ìkà lẹ́ ń ṣe ẹ̀ ń gbọ́ ìkà lẹ́ ń ṣe ìkà gidi lẹ́ ń ṣe èmi ò support kẹ́nìbọ̀dì rajà pídà ó struggle láti kó yẹn jọ tí Elizabeth Ọbánlá náà tí ò bá yáwó mọ́ láti rajà kó sọ pé òkè òun lòún lówó ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ because ó ń ṣiṣẹ́ lórí YouTube ó ń ṣe chat lórí YouTube gan oríṣiríṣi nǹkan ló ń ṣe lórí YouTube ó dẹ̀ ní YouTube channel tipẹ́tipẹ́ káwọn èèyàn tó débẹ̀ yẹn àwọn ọmọ kéékèèké tó ṣẹ̀ṣẹ̀ dé lónìí wàá gbọ́ pé wọ́n ra lé wọ́n ra mọ́tò wọ́n dẹ̀ wá wọ́n ṣèdè orí social media ni youtube kìíní yẹn náà creator yẹn náà náà dẹ̀ ṣe kọ́kàn speak so why tí àwọn èèyàn tó ti ń speak tipẹ́tipẹ́ náà tí wọ́n lè make owó elizabeth ọbanla ò make kò ní any explanation láti sọ fáwọn èèyàn pé òkè o àwọn ìjọba ò fóun lówó o òun manage ni àkáǹtì ẹ wà àwọn youtube channel ẹ wà monetize but nítorí pé ẹ máa fẹ́ kí ó má rówó ẹ máa dẹ̀ fẹ́ kó má ṣe dáadáa mọ́ ẹ máa make sure pé ẹ àbádọ́ ìbò tẹ̀ ń ṣe nǹkan tó dáa then you continue to promote what is not good in society mi ò sọ pé ó ṣe tó dàbí kò dà o because mo máa ń rí post ẹ̀ náà gbà mí àwọn post yẹ kó ti rìn dáadáa ẹ̀ nìkan lọ síbẹ̀ then you just promoting things that are not relevant in society you understand me so if she have money any money owó tó bá rí ní nàìjíríà bó ṣe wà yẹn náà òun náà create job opportunity ó láwọn ọmọ tó ń bá ṣiṣẹ́ ó ní security tó máa san salary fún ó láwọn tó depend lórí ṣọ́ọ̀bù tó ń ṣe nàìjíríà yẹn but ẹ̀yin tí ẹ máa ń ṣèkà yẹn you may not even have ẹ lè anything ẹ lè má ní payroll kankan yàtọ̀ sáwọn steward àtàwọn ọmọdọ̀ tó máa yín sóúnjẹ nínú ilé tó máa kọ̀ máa ṣe nǹkan fún yín tẹ́lẹ̀ pé majority of you kẹ̀dẹ̀dẹ̀ ti jẹ owó nàìjíríà gan ti ẹ̀ǹbẹ́sù ẹ lè sọ́fà mọ́ ẹ máa máa disturb èèyàn simply because ó ti sọ̀rọ̀ kan àbó ti speak ńgbà kan àbó ti ṣe kinní kan ńgbà kan ẹ máa bẹ̀rẹ̀ sí ń dáyé ẹni yẹn láàmú it's not good enough ṣó ti yé yín ẹni tó bá ti bímọ sílẹ̀ kò kí ń dóró alẹ́ jẹ́ ń sọ kọ́kọ́ fún yín téèyàn bá wà ní power àbí tó bá ní agbára láti ṣe ìkà tó rò pé òun ṣe kò sí nǹkan kan tó máa ṣẹlẹ̀ ìkan máa ṣẹlẹ̀ ṣòtìyé nature can you cannot you cannot cheat nature when it is time karma will roll it's a definitely things so èmi ò believe èmi ò dẹ̀ support àwọn èèyàn tó máa ń ba nǹkan èèyàn jẹ́ despite pé Elizabeth Obalayi she is not my friend and I cannot be her friend because the last time Timothy ẹ̀wé pé òkè o ó ti ṣe many things fún mi nítorí pé ó ń speak fáwọn ọkọ̀ tó rò pé òun like bíi K1 ìyàwó K1 kó máa sọ̀rọ̀ sí mi ọ̀rọ̀ tí ò kàn kó ṣáà máa sọ kó máa lò ó pé àwọn eléyìí wọn ganu ayé àwọn tó ganu ayé yẹn àwọn kọ́kọ́ ló máa bá tiẹ̀ jẹ́ ó mọ̀ lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń sọ̀rọ̀ sí ó bóyá kéwòn nǹkan ló ní kán lọ ba ayé ẹ̀ jẹ́ mi ò sọ pé òun ni bọ̀ tó lè ṣe é àwọn tó wà ní gáràjì yẹn náà tó máa tó ń speak fẹ́mi sí mo rí pé lẹ́nu ọjọ́ mẹ́ta wo speak fún sego wọ́n lè nìkan lọ ba ayé meanwhile owó ẹ̀ ló fi ń ṣòwò just oore ló ń ṣe fún gbogbo wọn yẹn kò ń ṣe pé in fact mo speaking for some people gan ní society yẹn ó máa kàn tún downgrade ara ẹni mingle with some people tó máa believe pé okay they can actually boost your glory at the end àwọn gan ló máa tún wá máa já glory ẹ̀ sọ̀rọ̀ gbogbo ètò tó wà díẹ̀ díẹ̀ lára ẹ̀ àwọn ló máa make sure pé wọ́n bá gbọ́ ẹ̀jẹ̀ fún ẹ wickedness is not good in our society okay i'm not judging you now by whatever tó ti ṣẹlẹ̀ tẹ́lẹ̀ ó ti yé bẹ́ẹ̀ because kó fi hàn ṣe ẹ̀yẹ́ ò ní nọmba one ọ̀gá ló jẹ́ bẹ́ẹ̀ ni o dẹ̀ lójú àánú kankan bíi pé kẹ́nìkan rí sorry now i'm speaking for you and i'm still going to address the president president Bola Ahmed Tinubu over this case over the people tó ti ṣiṣẹ́ fún wọn àbí tó ti nominate wọn tí wọ́n ń fi ìyà jẹ for fún ní society tí wọ́n ọ̀dẹ̀ tún gbowó kò ṣe pé wọ́n fún wọn lówó ní ọjọ́ kan example jẹ́ kọ́kọ́ sọ ilé ìná kó ba lè yé yín dáadáa ní ìgbà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ wọlé ti ní May no April no mo ní April báwo mi April báwo May last year tí wọ́n ṣẹ̀ tí wọ́n ṣe ìwọlé yẹn so ní yẹn you know nígbà tó tó stage kan I was speaking against APC because of all this all this their party tó máa ń hide under the party kan máa ṣèkà fún yàn you understand me you know nígbà tó di nine minutes I started speaking for PDP ọ̀dọ̀ ìbí náà làwọn náà fi sọ fún mi lónìí we are not in talking time okay ẹ má bínú so mo wá ní gbogbo yín náà gẹ̀dẹ̀rẹ̀ ẹ máa ń wá one way or the other láti bá ti yẹn jẹ́ so gbàtọ́ wá di June last year June last year àwọn tó wà nínú ilé mi ó ní ó dẹ̀ pé every ṣé june ni wọ́n máa ń sanwó ṣó ti yé mẹ́yẹn so mo ní owó kan ó wá tún possible fún mi ah luckily for me one of my video went viral okay one of my video went viral at that moment that time yeah one of my video went viral so i have an then mo ṣì ti mo yìí mo yìí ṣiṣẹ́ so i have money to i have little money then i have to put smile on people's face you understand me so mo ṣáà lọ síbì kan surrounding àwọn Nigerians so mo tún lọ sí ṣọ́ọ̀bù Nàìjíríà kan àti ṣọ́ọ̀bù Ghana kan mo ní àwọn ṣọ́ọ̀bù Ghana lóríṣiríṣi máa ń lọ mo wá lọ sí àwọn Ghana yẹn náà kẹ̀dẹ̀ wọ́n ti mọ̀ wọ́n mọ́ mi so tó yẹ pé wọ́n máa ń penetrate they go after me like that to know everything that mo ń ṣe no problem tí o bá ti bá eh, ibu urúkú dé you know so and getting to the place I want to I want to tell you a story getting to the place so first time mo mọ ẹnìkan mo wá bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ and I don't even know that these people know pé wà connected with people tó wà ní Abuja àtàwọn tó wà lókè àtàwọn you know àwọn tèmi gan ò fẹ́ bá sọ you know so I was now saying that ah ìgbà yìí máa tù wá lára o you understand me mo kàn make little money lórí social media gbà yẹn mo ní àìgbà ah, yìí máa tù mí lára o nítorí pé Tinubu ṣe wọlé mo ní ká tún sí ẹni yẹn bèèrè lọ́wọ́ mi ṣé with all the love and the things you have done for Tinubu as they giving you money mo ní ah can't you see me mo ní very soon I'm going to open this shop like yours ẹni yẹn ní shop ó ní oríṣiríṣi ó ṣáà ní fantastic shop ṣá when i'm going to open and i'm going to go back to my business you know i was hoping i was no i didn't say anything pé kí n já wọn lẹ́kọ̀ọ́ wọn fún mi lówó kò sẹ́ni tó fún mi lówó you know i i said why can't you see it my body that ah i'm patronizing i said he has given money now nobody give me money o oh. you understand what i mean but when you love somebody at times just like somebody who married you marry a wife or a husband and that your husband is not uh, responsible is eh, you know he's not responsible but he's he eh, doesn't no not responsible he's not he doesn't have money but he's loving and kind okay and you know you have to cover this person for people not to see your shame you understand me because when people see your shame they will actually mock you you understand me you they will mock you so I started boasting I started boasting I started boasting I started boasting you understand me and definitely let me tell you something ṣe rí bàbá yẹn gọ̀gọ̀ torí pé a ti sọ pé wọ́n máa ń build life do you know a lot of people tó bá ṣe oore twenty ṣorí tó bá ti di ìgbà tó fẹ́ jèrè wọ́n make sure pé èrè tó fẹ́ jẹ yẹn wọ́n make sure pé wọ́n dàrú fún ẹ wọ́n ní jẹ́ òjèrè yẹn wọ́n lè lọ fẹjọ́ ẹ̀sùn ọ̀gá tó bá bá ṣiṣẹ́ pé ṣé ẹ mọ̀ nǹkan tó ṣe ni ẹ mọ̀ nǹkan tó ṣe ó ti ba ẹ gbàtẹ́ ẹ̀ ṣe báyìí ẹ wọ́n dẹ̀ lè set it up just to bring that into confirmation pé ìwọ ń kọ́ wàá jẹ ìyà ó ti yé torí mo mọ̀ pé lọ́wọ́lọ́wọ́ yìí adé buhari wọ́n máa fi ìyá president bola ahmed tinubu àti pé wọ́n rí president bola ahmed tinubu bẹ́ẹ̀ wọ́n rọ ọmọ wọn wọ́n rí ìyàwó wọn wọ́n rí gbogbo nǹkan wọn wọ́n nílé ìbàjá àwọn wọ́n rí president bola ahmed tinubu gbọ̀ngàn tó bá yẹ tó jẹ́ politician ni wọ́n nílé lọ fèsì wọn kó bá wọn jà they will now be booting around the bush ìkàlẹ̀ ń ṣe ẹni bá dẹ̀ ti ń wo pé oògùn òwò pé ojú ẹni lọ o fẹ́ take advantage of that person láti destroy ayé ọlọ́run máa destroy ayé ẹ̀ tọmọtọmọ kì í ṣe irọ́ kì í ṣe pè ó ti yé so ẹ̀yin tẹ́ ń ṣe ìkà yẹn torí pé ẹnìkan speak ìfẹ́ nìkan tẹ́ wá bẹ̀rẹ̀ sí ń bá wọn jà àbí tẹ̀ bẹ̀rẹ̀ sí sọ pé máa destroy ayé wọn you better be careful okay tí Elizabeth Ọbànlá kó tó máa speak fún àwọn politician Elizabeth Ọbànlá ti ń tajà ti pẹ́ she has been in business you should even kudos her for being in her business when she rise she fall husband eh, ọkọ ẹ̀ yẹn bí a ṣe máa ń bú ọkọ ẹ̀ tó lórí mídíà yìí he supported the wife very well tó bá kù díẹ̀ káàtó nígbà míì tó bá dàrú ọkọ ẹ̀ á cover fún ó ti yé so téèyàn bá dẹ̀ support party tó bá ṣe show loyalty and love to things ibi tó bá wà yẹn you should not pay that person with bad or kò kàn wípé o kàn ṣiṣẹ́ fẹ́lẹ̀ dá ẹ̀ ní akọ̀ máa fagbára wọ̀n ẹ́ mo ti sọ fún níjọ́ kan rí tó ń sunkún ó ní Tinubu ó ní gbàǹgbà Buhari ó ní Buhari wá sẹ́kọ̀ọ́ pé wọn ò tiẹ̀ lè pè wọ́n sí gbogbo ibi tó máa ti ń ṣe mítìn yẹn kóun tiẹ̀ ṣe kíni kóun tiẹ̀ ṣe kí Buhari wọ́n máa pariwo Buhari kiri mọ́nìyà ṣé ìwọ ti ṣe ẹgbẹ́ òkùnkùn ni àbí ṣé o ti wà nínú secret society pé gbogbo àwọn tó bá máa wà nínú secret society tó bá máa rí level yẹn ó ti ní level tó máa dé nínú ó ti ní iye èèyàn tó máa ti fi dájọ àwọn nǹkan tó máa ti ṣe that's what I said then to her but tí mo ṣe à ń sọ náà lélẹ́yìí pé ṣé mo pé story tí mo sọ fún yín pé wọ́n fún mi lówó ń gbà yẹn ṣé mo pé láti ìgbà yẹn wọ́n wá bẹ̀rẹ̀ sí fight against me láti ìgbà yẹn mi ò rí mi mi ò rí owó tó tó one thousand odidi i'm telling you láti ìgbà tí mo sọ pé à ah, Can't you see? I'm going to open shop. He Yeah, gave me money. He doesn't give me money. Oh. But one of my video that went viral then, my account was bubbling. You understand me? And I believe that it's going to be bubbling like that. But because, and I was now, me, hey, eh, I was now saying, I mean, I wasn't giving, uh, like, following and telling, I mean, I don't try to obey them any longer, obey some people. I want to stand on my own now, you know. So people started destroying, you know. Since then, I didn't make any money. You understand me? So most of the time, there's a lot of these politicians, they will tell you also, be humble. You understand me? When you having things, when things are good for you, be coded. Because a lot of them, they are there to destroy you because wọ́n máa believe pé wọ́n ti pay ẹ off ni wọ́n ti ba ayé ẹ jẹ́ ni i mean wọ́n ti gba ayé àwọn jẹ́ láti kówó fún ẹ o dẹ̀ lè má rówó kankan gbà níbẹ̀ you understand what i mean láti ọjọ́ yẹn tí mo sọ̀rọ̀ yẹn láàrin àwọn yẹn ṣe ni wọ́n bìlì pé torí ẹ̀ ń gbà mí by I will come out and cry at times to tell you that nobody gave me money I didn't ask nobody fídíò mi gan yẹn gan tó go viral yẹn gan at that moment gan kò ń ṣe fídíò Nàìjíríà you understand me mo kàn mọ̀ pé Ọlọ́run kàn fẹ́ Ọlọ́run kàn fi bless mi nígbà yẹn náà because tí mi ò bá rí lítù yẹn gan nígbà yẹn I need to pay a lot of money torí nígbà yẹn ni wọ́n process gbogbo I need to do a lot of process nígbà yẹn to get my paper nígbà tó ń béèrè lot of things for me wọ́n béèrè àwọn a lot of things ṣáà ni wọ́n béèrè lọ́wọ́ mi tí mo ní láti ṣe pẹ̀lú gọ́ọ̀mẹ̀ntì gbà yẹn tí mo dẹ̀ ní movement yẹn àwọn gbogbo assignment yẹn it cost me money so even if I don't have that money it's going to be a problem for me you understand me láti ìgbà yẹn mo sọ fún yín mi ò ní wọn ò dẹ̀ ní wọ́n dẹ̀ máa dẹ́ ẹ dúró ni and àwọn tó dẹ̀ ń ṣe kinní yẹn they are the enemy they some people hate President Bola Ahmed Tinubu ṣó ti yé bẹ́ẹ̀ yẹn they hate him to the core and even the way tí wọ́n ṣe hate wọn yẹn àwọn gan ò hate èèyàn bẹ́ẹ̀ yẹn mi ò rò bẹ́ẹ̀ they go after people seriously all the people tó tó campaign fún Tinubu èyí tí ò bá tí wọn bá rí pa ẹ ní secret mo kàn sọ fún yín wọ́n máa make sure pé wọ́n grand wọn wọ́n render wọn useless lára àwọn tó ṣiṣẹ́ yẹn náà wà lára àwọn ọmọ wọn o àwọn tí wọ́n pè lára pátì náà wà ń o lára àwọn tó ṣiṣẹ́ yẹn náà opponent wà ń o but i'm telling you this kò sí haúsá kankan nínú àwọn tó ń ṣe kinní yìí fún àwọn èèyàn kò sí haúsá kankan níbẹ̀ haúsá lè ṣe nǹkan mi ò kàn sọ pé màálù o kan ni wọ́n ṣe fúlàní àǹkó o ṣe ti yé bọ yorùbá ló ń ṣe kinní ìfúnra wọn kán rí ẹ ó lè jẹ́ ẹni tó ti ṣe dáadáa fún gan-an tó o ti tó o expect ló call torí irú nǹkan tó ń ṣe fún wa Elizabeth ọmọbala yẹn wọ́n wá bẹ̀rẹ̀ sí í ṣe fún mi bẹ́ẹ̀ ni tí n bá ń lọ nílùú Quebec ń bí mo kàn ń sọ fún ẹni o tí n bá lọ tí n bá lọ sí Ottawa mi ò kọjá límìtì kan o wọ́n lè ní mo kọjá límìtì ṣe báwọn ló sọ tó bá dẹ̀ ti sọ pé mo kọjá límìtì wọ́n á dẹ̀ tún máa gbé fún ẹ ṣó màá rí àwọn èèyàn tó sáré kọjá mi tó ń speed gan èmi tí mo jẹ́ pé tí n bá lọ lójú títì báyìí mi ò kí ń sáré because mi ò gbé mọ́tò brand new car so mọ́tò 2010. thousand and ten tí bá gbé màmá àwọn epo òkè two ṣé mo fẹ́ compare àwọn tó gbé two thousand and sixteen twenty twenty one twenty two àwọn tó lọ sókè bẹ́ẹ̀ tí understand so I go gently I don't run but nígbà yẹn nítorí ní kò máa ṣe fún mi ni they started tí bá lọ bíbà wọ́n fún mi ticket wọ́n fẹ́ fi ticket bà ayé mi jẹ́ wọ́n ṣe kí ni wọ́n fẹ́ fi ticket bà ayé mi jẹ́ gbogbo owó tí n bá wá lọ tí n bá lọ fi ṣe ń gbà yẹn owó tí n bá rí tíkẹ́ẹ̀tì ni màá fi san tí mi bá san tíkẹ́ẹ̀tì gbèsè pọ̀ nílẹ̀ màá yọ owó nínú credit card mi màá fi san owó owó gbèsè màá yá owó ní bank màá fi san owó lé they deal with me ó ti yé so mo rí tí Elizabeth ọmọlá tó ń pariwo pé o fún anybody ò fún ẹ lówó anybody ò fún ẹ lówó anybody ò fún ẹ lówó o kàn ń tẹ̀lé wọn kiri ní o ọdún onígbà yẹn owó tán máa fún ẹ kì í ṣe pé bóyá owó láti ṣòwò wọ́n lè fún ẹ bíi kó lọ sọ́fíìsì ẹnìkan kó fún ẹ ní hundred thousand wọ́n tẹ̀ lè fún ẹ ní pé wọ́n lè fún yín one million kọ́kẹ́ lọ pín sotiye that's not money kódà kan fún yín five million kan kan fún yín ten million it's not money compared to what you have done but èrò pọ̀ náà tó ń ṣe irúkọ tó ń ṣe yẹn ẹlòmíín ra mọ́tò láti campaign fún àwọn èèyàn somebody send me message that pé òun ti ra mọ́tò láti campaign fẹ́nìkan ní Kogi Bible lélẹ̀ ó lóun ra mọ́tò ó lọ ra mọ́tò ó lóun ta gbogbo kí ló lóun ta ilé iṣẹ́ ń gbà yẹn ó lọ fi ra mọ́tò láti campaign fún yàn ẹni yẹn ò tún wọlé ẹni yẹn kò recognize yẹ ṣótiyé ẹni yẹn kò recognize yẹ so o tó bá kàn lo ayé ẹ tó lo owó ẹ tó lo gbogbo nǹkan ẹ at the end of everything o lè ma o lè tún jẹ̀yà lórí ẹ̀ ni I tell you but tí mo bá fẹ́ sọ fún àwọn politician wa lélẹ́yìí especially President Bola Ahmed Tinubu wọ́n wà ní power and sin àmọ́ nǹkan tó máa ṣẹlẹ̀ three three years ó kù ní tẹ̀mí tẹ́nà torí wọ́n yìí kú three years tó máa lò ní tẹ̀mí ó yìí pọ̀ gan tó má dẹ̀ parí tẹ̀mí wọ́n á fẹ́ lọ fún second time. àbí bẹ́ẹ̀ kọ́ gbogbo etí tí àwọn èèyàn ń pa ń sin mí ò mọ̀ bóyá APC náà ni o bóyá àwọn ni o torí àwọn kan tó máa ń sọ òótọ́ ọ̀rọ̀ ní ká má sọ wọn àwọn kan tó máa ń sọ pé president Bola Ahmed Tinubu fúnra wọn máa ń bẹ àwọn èèyàn kan try àwọn àwọn ọmọọṣẹ́ wọn àtàwọn tó bá wà lọ́dọ̀ wọn yìí you know the trouble bó ṣe sọ ni o but I don't know how true it is ó ti yé bẹ́ẹ̀ so pé so that wọ́n lè jáwọ́ lára wọn pé bó ṣe ni wọ́n ṣe lélẹ́yìí pé wọ́n máa ní kí àwọn ṣe burúkú fáwọn yẹn so àwọn èèyàn lè fi wọ́n lẹ̀ so that àwọn èèyàn tó fẹ́ ṣèkà fún wọn wọn ò ní máa fi ìkanra iṣẹ́ táwọn bá ṣe lókè lọ́nkọ́ máa fi mú àwọn innocent people wọ́n sọ náà wọ́n náà máa ń fẹ́ já àwọn èèyàn lára wọn kò ṣe for wickedness for because they know that a lot of people will be coming for you supporting them supporting them you understand me anything tó bá ṣe báyìí tó bá kàn sọ pé wọ́n gbé ìgbésẹ̀ kan báyìí those people àwọn tó bá support wọn náà máa lọ máa bá fà á tí wọn ò dẹ̀ nílé support wọn nílé attack wọn nílé attack ọmọ wọn wọn nílé attack ìyàwó wọn wọn nílé attack ajálé wọn gan but ẹ̀yin tẹ́ bá kàn tí ẹ pé love wọn àbẹ́tẹ́ speak fún wọn yẹn wọn máa dààmú yín you understand me so president Bola Ahmed Tinubu tí mo fẹ́ sọ lélẹ̀ àtàwọn tó bá wà lókè tí wọ́n bìlí pé tó láwọn kò kí ní ìdí ìbò Cha, ìbò onílé ni wọ́n máa ń nìd bí àwọn sẹ́ni kìíní yẹn wọn kì í dìbò fún wọn bíi but àwọn governors àwọn chairman àwọn bíi kí lorúkọ ẹ̀ bíi president yẹn àwọn governors àwọn gbogbo àwọn tó máa ń nídìbò public yẹn I want to tell you that if people actually work for you and then they are going through things they are going through a lot of things instead of them to even if you are not gaining let me tell you some people they don't feel they don't feel bad even when you don't give them money but the level you meet them or they started follow or showing you that love they must not be decreased they have to increase not about you giving them money but making getting close to somebody tó bá wà nídìí ọ̀rọ̀ gbúdọ̀ jẹ́ ọ̀rọ̀ kì í ṣe kókó fún yàn nìkan you understand me you must not be treated like eh, ẹni tí ò tí ò tí ò tí ò ṣe nǹkan láwùjọ so ti yẹ yín but in the case tó yẹ pé ẹni tí ò bá tiẹ̀ ṣe nǹkan wọ́n máa gbádùn àwọn tó bá ṣiṣẹ́ wọ́n máa jẹ̀yà so ti yẹ yín àwọn tó bá ṣiṣẹ́ wọ́n máa jẹ̀yà àwọn tí ò ṣiṣẹ́ wọ́n máa gbádùn kódà àwọn nǹkan tó dẹ̀ ṣe ń sìn fún ìjọba fún ìjọba wọ̀nyí tó bá máa dìgbà tó bá máa ṣe election tó bá fẹ́ campaign fẹ́ election ẹ mọ nǹkan tí mo fẹ́ sọ they are scaring a lot of people away i just look at myself i see mo béèrè lọ́wọ́ ara mi pé lórí social media ìṣẹ́ṣẹ́ anybody máa campaign fún politician kankan ṣá ṣó ti yé yín because kò tí ì yé mi àbí nǹkan kan máa ṣẹlẹ̀ torí mi ò understand because the way people the politicians are the way they are doing things these days they are doing it as if another day is not coming You understand me? They are doing it as if. Mm-hmm. Mm-hmm. ó ti ga jù ní ẹ má bínú. they are doing it as if to another day is not coming okay another day tí mo mì ní pé election another election another election will be coming ó lè pẹ́ ó lè jìnnà ó ń sìn ok even gan kó má jẹ́ ẹni tó wà ń bẹ̀ ń sìn ló fẹ́ kàn bí àbí náà fẹ́ step àfẹ́ nìkan àbí nǹkan kan mi ò sọ pé bẹ́ẹ̀ kọ́ you see the party will remain ok the party will remain ok and the way bí wọ́n ṣe ń treat àwọn èèyàn báyìí àwọn èèyàn máa. Hmm, àwọn ọ̀pọ̀lọpọ̀ nísìnyí they are scary ṣe mọ̀ pé nígbà yẹn a sọ̀rọ̀ pé system tí àwọn èèyàn lò ń gbà yẹn òun náà ni wípé wọ́n make sure pé wọ́n máa break gbogbo relationship àwọn èèyàn láti ba gbogbo ẹ̀ jẹ́ by the time you need those people they won't be there for you again everybody will be angry how many people lèèyàn fẹ́ kàn ló máa fẹ́ máa settle pẹ̀lú you understand me systematically now people are destroying relationship they are destroying breaking people away from people and let me tell you something we need ourselves gbogbo wa pátá la ní ìdí ara wa you understand me káwọn èèyàn kọ́kọ́ déédéé dé báyìí kọ́kọ́ déédéé break eléyìí down kọ́kọ́ déédéé ba ayé eléyìí jẹ́ káwọn kan wá máa dàbí pé wọ́n fẹ́ máa gbádùn kó dáa so wọ́n lé àwọn èèyàn wọ́n dẹ̀ ń ba APC now I'm not speaking for them kò sí nǹkan tó kàn mí náà like that like that like that because ajá tó bá yòókù kí n báyìí ó ṣeré owó oṣù tó máa parí oṣù yìí despite pé mi tẹ̀ fẹ́ máa sọ yẹn mọ́ pé wọ́n sanwó lé wọ́n sanwó lé because mi tẹ̀ fẹ́ máa bá ọlọ́run sọ mi ìbánimọ̀ kọ̀ọ̀kan sọ because táwọn èèyàn bá ti rí ẹ tán báyìí wọ́n á tún máa fi ẹsẹ̀ lẹ́yà ni but mo máa fẹ́ sọ fún wọn sódà tí wọ́n tún ní máa gbé bùkátà tí òun ṣe tèmi kan tó máa gbélé mi lórí níjọ́ sí mo owó tí òun ṣe tèmi gan mo fún ẹnìkan twenty thousand ó dẹ̀ ń sọ fún mi pé twenty thousand ni mo fún mo wá ń sọ pé èmi gan kí n tiẹ̀ tún réyàn fún mi èèyàn mélòó kan bẹ́ẹ̀ mi ṣe ń ṣe fáwọn èèyàn tó ẹni tí mo sọ yẹn gan fún mi lówó but bí mo ṣe ń ṣe fáwọn èèyàn tó yẹn àti tí mo ti ṣe fáwọn èèyàn gan ó yẹ kí wọ́n kí n tiẹ̀ jáde tí n bá gbé àkáǹtì mi jáde kí àwọn èèyàn kan fún mi ní twenty twenty twenty twenty thousand yẹn bíi mélòó kan wọ́n fẹ́ mi no empowerment níbí báyìí bọ́n ṣe ń kówó fáwọn èèyàn láti ṣe empowerment wọ́n fún mi lẹ́ empowerment ṣó ti yẹ yín wọn ò dẹ̀ fún you understand me so èèyàn tún complain torí ẹ̀ nígbà míì tí bá ṣe ń sọ̀rọ̀ mi pé mi ti sanwó lé àwọn tó bá expect torí ń sìn àwọn èèyàn máa máa point sórí àkáǹtì mi kan pé àkáǹtì mi kan go viral mo lè fi wọ̀nyí one twenty ní gbogbo owó tó ń sọ fún mi lórí media everything one twenty dollar ìwọ ilé yìí every month mi mo máa pay more than two thousand mo ti yá gbogbo owó nínú àkáǹtì mo ti fi san owó lé pé kí n má bàa sùn ta àní táwọn èèyàn dẹ̀ ṣe fún mi náà ni lára nǹkan tó ń ṣe fún mi òun ló kọ̀sẹ̀ kí n ṣe pé bóyá mo yọ̀dẹ̀ àbí mo yọ̀lẹ̀ you understand me you follow some things when you complain they see it instead of them to treat skinny wọ́n wá ń treat error táwọn èèyàn ṣe error tí èèyàn bá ṣe ń sì tẹ̀ kàn ń treat error tẹ́ ẹ̀rọ ti good kankan tó ṣe mọ́ then you will need that person again wọ́n pè kankan ní àtúnwá ẹ̀ mọ́rọ̀ mi àtúnwá ni irú ọmọbìnrin tó ń pè ní Elizabeth ọbànlá ọdún gbogbo tó ṣe yẹn náà tí ò bá ṣẹlẹ̀ ńgbà míì kò ní kọ̀bà rẹ̀ kò dẹ̀ ní fi ara ẹ̀ gan sínú ìwọ̀n because àwọn tó ń fi sípò yẹn gan majority of them ṣe rí wọn ń ta fún campaign àti gbogbo iṣẹ́ tí àwọn máa fẹ́ forí la kú fáwọn èèyàn gbogbo àwọn tó wà ní position tó ń jẹ mùláǹsì ẹ rí wọn níbi campaign abẹ́ rí wọn kó ń ṣe nǹkan kan tí ó jẹ́ pé anybody bá máa chase wọn máa lé wọn káàkiri the people who are really working àwọn èèyàn kan làwọn tó ń ṣiṣẹ́ yẹn gan wọn lówó wọn ń rówó ọlọ́run má dẹ̀ ṣe wá ní ẹni tó máa ṣiṣẹ́ tí ò ní rówó so tí Elizabeth Ọbánágan tó bá lọ ra kọ̀ńténà tó bá gbé kọ̀ńténà méjì wọlé níbẹ̀ yẹn ó tó bẹ̀ ojú bẹ̀ ló ní kórópè lòun lò kó ló mọ́tò kó ló lọ́síríkà ní orí mídíà ń bíbà ó gbé kan wá sí Canada ńgbà yẹn wọ́n ní kò lè ju torí pé ó ń sọ̀pọ́tì Buhari náà wọ́n ní ìjọba Buhari ò dá ńgbà yẹn àwọn tó ṣe iṣẹ́ yẹn fún gbà yẹn wọn ti ẹ̀ mí rò pé PDP kó dẹ̀ jẹ́ PDP mi ìṣá mọ̀ wọ́n ṣàṣe fún wọ́n gbé kọ̀ńténà ìpadà ó di ẹni tí ò wọ Canada mú mi ìmọ̀ nǹkan tán ló ṣe ẹlẹ́ẹ̀kejì ó tún wà ní Nàìjíríà ní sọ oníkórópè lòun lò ó lù tó wọ́n máa bí pé kò ní mọ́tò kó dẹ̀ ṣiṣẹ́ fún Tinubu let me show you olórí burúkú kan tí ó wá sábẹ́ platform mo fẹ́ fi wọ̀nyí o eléyìí ọ̀rẹ́ Wàsíù Àyìndé ni o ọ̀rẹ́ Wàsíù Àyìndé kó tó di pé mo bú Wàsíù Àyìndé ní àná àti níjẹta olórí burúkú yẹn ọ̀rẹ́ Wàsíù Àyìndé ni o ẹ jẹ́ kí n fi wọ̀nyí ẹ mọ̀ nǹkan tó sọ ó ní you are crying for money go and call your father Tinubu phone him to come and give you money now ọ̀rẹ́ Wàsíù Àyìndé ni o ṣé mo wá sọ mo fẹ́ dá lóhùn ní àná yẹn bọ́ mi ò mi ò tètè rí ọkọ̀ mi dẹ̀ escape ẹ̀ ńgbà tí mo wá rí i pé tí n ti sọ̀rọ̀ tán màá dá lò mo fẹ́ sọ fún pé ṣé Tinubu jà mí lólè ní àbí mo fẹjọ́ Tinubu mọ́ ṣé Tinubu wà nínú àwọn tí mo fẹjọ́ ẹ̀sùn lórí Facebook kó gba nǹkan mi kó ṣe mí níbi ṣé mo sọ ni bọ́ tí torí pòun náà bó ṣe wà yẹn náà bóyá nǹkan tí wọ́n ń retí bóyá tí wàá sí ìrètí àbí táwọn náà ń retí wọn ò rí gbà wọ́n ṣe rò pé ó máa rí kò rí bẹ́ẹ̀ yẹn so anybody tó bá ṣe ń sọ̀rọ̀ bíi pé bóyá wa òun gan tó ń sọ̀rọ̀ yẹn wà Tinubu ló ṣiṣẹ́ fún ṣé òun náà gbowó ṣó ti yé bẹ́ẹ̀ yẹn ẹ jẹ́ ń fi wọ̀nyí nǹkan tó sọ lábẹ́ platform mi so ọ̀rẹ́ wa tí ò àìdé ni o ọ̀rẹ́ wa tí ò àìdé bóde ṣe sọ̀rọ̀ tán báyìí mo wá ń sọ dáadáa ibi tó máa ti ń sọ̀rọ̀ these days abẹ́ Elizabeth ọbala mo ti wá rí tó ń sa Elizabeth ọba ńlá tó lọ síbẹ̀ Elizabeth ọba ńlá nígbà tó Elizabeth ọba ńlá sọ pé òun bóun ṣe wà yìí òun ò ta sí anybody mọ́ o àwọn ò jà mọ́ lórí mídíà yìí o níkan kìnìkan under kìnìyàn ló ti sọ́njọ́ yẹn you understand me gen ń wọ́ndà ti soro náà ń bọ̀ mò ibi ti soro yẹn ni se bọ̀ o í ibi mo ti ń sunkún lo ti ẹjẹ́ ń wò i will check it now ni o mo níbi tí mo ti sunkún ní on the four days ago last week no this week nearly this week mo ń bọ̀ i want to show you apc ni o i want to show you what people doing what they are doing to people. mo fẹ́ fi wọ̀nyí ni o because èmi ò fẹ́. nísìnyí báyìí torí pé mi ò fún àwọn èèyàn lówó sìn they are not commenting under my platform and wọ́n dẹ̀ believe pé ṣé tí n bá rí owó dáadáa tí mi ìbá jẹ gbèsè ṣé mi ní fún wọn lówó ni tí mi ìbá jẹ gbèsè níbi àti bá rí kémi máa ṣiṣẹ́ lọ níbi àìkí máa sanwó lé mi ó jẹ́ pé mo lọ bí iṣẹ́ mo rí owó mo ṣòwò mo rí owó lé owó tó bá fún mi lórí mídíà máa fún wọn bọ́tí mi lè má lọ bí iṣẹ́ ń kan fún mi ní one twenty kí wá lọ pé one twenty yẹn fún wọn kò ní lè possible náà kò ní lè possible ìgbà tí mo ṣiṣẹ́ ń gbà yẹn nígbà tí mo ṣiṣẹ́ ní covid nígbà tí kó tó di pé wúmà tó wá ra mọ́tò lọ́wọ́ mi yẹn kó tó di pé wá mo fún wọn lówó lórí platform mi ni náà torí pé mo ń lọ bí iṣẹ́ mo dẹ̀ ń rówó lé mi san ṣé ti eyín bẹ́ẹ̀ ó dẹ̀ ṣẹ́kù sí mi lọ́wọ́ ẹni tó bá polówó ọjà lọ́dọ̀ mi gbà yẹn tó bá fún mi ní hundred dollar máa fún hundred dollar sí máa pín fáwọn èèyàn ó tì làwọn èèyàn bọ̀ tí ń sìn o ò lè bìlí pé gbogbo credit mo ti fi sanwó mo jẹ gbèsè fóònù kan tí mo fi ń bá yín sọ̀rọ̀ yìí wọ́n máa pè mí yẹn gbogbo láì mi you have not paid o wọ́n máa rán mi létí onílé mi á máa pè mí lójoojúmọ́ and then you now believe that n bá rí hundred kí n tiẹ̀ rí five hundred gan kí ní one thousand sì gan tí mo jẹ gbèsè mélòó sí àwọn kùbẹ́ẹ̀kì ní owó tí wọ́n fún mi nígbà tí mo ṣe dé pé kí n dá padà tán dẹ̀ ń yọ wọ́n ń yọ wọ́n ti yọ ń sìn so kí wá sọ pé òkè tí n bá rí four hundred o àbí one thousand kí wá pín fún yín lórí mídíà ṣó possible ni àwọn èèyàn kan máa ń sọ fún mi ẹ eh, she go she is not giving ẹni tí mo fún twenty thousand jọ yẹn ẹni tí ọba ti ṣàánú kò lè ráàánú gbà mọ́ mo kàn wó báyìí pé mo yá owó mo ti yá owó lọ́wọ́ èèyàn rí tí mo fẹ́ fi fúnyàn lóúnjẹ ní nàìjíríà mo yá owó sotiye mi ti ẹ̀ mọ́ bí tí mo ti rí owó yẹn mo kàn believe pé wọ́n máa san owó kan fún mi ní so so so and so date nílé ni o ní nàìjíríà ni o i'm expecting money from this person He's going to give me money. So by the time he gave me that money, I'll be able to pay. And I gave the money to somebody and the person is complaining that the money I gave to her is small. And níbi tó sí ló kéré yẹn, ó twenty thousand tí mo fún yẹn, kò ń ṣe pé kó má jí fi jẹun fọ́jọ́ mélòó kan tó lè pé he's not even expecting it. Èmi kẹ̀rẹ̀rẹ̀ mi ì mọ bí tí mo ṣe máa rí oúnjẹ fọmọ tèmi. Ọmọ mi gan kò ní lọ́wọ́ ní tí twenty thousand yẹn lè rà ní Nàìjíríà. Mi ò ní owó tó lè ra nǹkan bẹ́ẹ̀ yẹn. Ṣé mo pé let me tell you twenty thousand yẹn owó ni o ó sì lè ra lẹ́sẹ̀ ìlàrin báàgì rice ó lè ra more than ten ten kg of rice ó máa ṣe ọbẹ̀ fún ẹjọ́ mélòó kan yes that twenty thousand but tẹ́yìn tẹ́ pé mo fẹ́ ra ten kg of rice mo fẹ́ ṣe ọbẹ̀ ní bí mo fẹ́ ṣe many things mi ò ní mi ní equivalent owó yẹn tó lè ra àwọn kind of things yẹn máa ra nàìjíríà mi ò ní ní ọwọ́ ń bí mo dey excuse ara láti ẹni yẹn dey complain do you understand what I mean The person was complaining. They don't understand. And I'm not ashamed of it, but I just believe that people are behind it, the wickedness of people. You understand me? Òun náà dẹ̀ ń ṣe fún òun sìn. But Elizabeth Obanla, look at I speak for you now, and I'm still going to speak. The other time, gan little iṣẹ́ àti ẹ̀san díẹ̀ tínú ẹ̀ fi dùn. Tínú ẹ̀ fi dùn. Nígbà tó wá ka ẹ mọ́ ṣọ́ọ̀bù, àmì tí mo èmi ni mo ṣiṣẹ́ yẹn. Èmi ni mo ṣe kò lè rí ojúrere díẹ̀ gbà kọ́ má kàn máa fi ọ̀bọ lọ torí pé tọmọ yẹn bá wá sí ṣọ̀bẹ ní ọjọ́ yẹn á tún padà wá ègé wọ́n dẹ̀ máa ní kọ́ lọ máa ṣe fún ẹ which is not right So sotiye which is not right and bó ṣe wà yẹn aṣíwájú gan lè má wo platform mẹ wọ́n lè má rí ẹ àwọn ẹlòmíì tó dẹ̀ rí ẹ̀gàn tó dẹ̀ jọ tẹjọjọ jára yín yẹn wọn ò ní fẹ́ kó ti ṣiṣẹ́ wọn ò fẹ́ kó jèrè because wọ́n fẹ́ kó ṣiṣẹ́ kẹlòmíì jèrè ẹ̀ this is what they do in Nigeria ẹlòmíì ló máa ṣiṣẹ́ ẹlòmíì náà máa gbére ẹ̀ fún irú nǹkan táwọn wàásù máa ń ṣe nìyẹn bẹ́ẹ̀ ni irú nǹkan tí àwọn Wàsíù àwọn gúrùpù wọn yẹn wọ́n máa ń ṣe lẹ́pọ̀ gbogbo wọn yẹn kò sí nǹkan tá a lè fi sọ̀rọ̀ fún ẹ̀ sìn àwọn ni anytime tó bá tún ní problem àwọn ló máa speak fún tó bá ń gbẹ́ sọ̀pọ́tà àwọn ló máa speak fún bí irú ìyàwó ẹ̀ yẹn ìyàwó Wàsíù kò sọ pé àbúrò ẹni látàbẹ́kúta kò ní kinní kan kìnì kan kó máa bú àwa bọ́ lónìí wọn ò ní lè jáde fún ẹ wọn ò dẹ̀ lẹ́ni tó ń lè pè lókè náà kan ẹ̀pẹ́ I'm just telling you today truth nígbà tí ọmọ dòkàsí lọ bá ẹ ní ọ́fíìsì ẹ tó bá ṣe yàmàyàmà yẹn èmi ni mo sọ̀rọ̀ tó fi dá ẹ lóhùn tí ìbá jẹ́ pé mo sọ̀rọ̀ wọn ò ní dá ẹ lọ́ọ̀ lọ́ọ̀ gbọ́ bọ́ mi fi wo ìwà títí ẹ torí ẹ̀yin ò ní lè speak fáwa but àwa ń sọ bó kàn ń sọ fún ẹlẹ́ni àwa ń ṣe nǹkan tó wà nínú wa nítorí pé n tó bá wà nínú èèyàn ló máa ń ṣe èmi ò ń fẹ́ kí tèèyàn bàjẹ́ bó ti wù kó rí bí mo ṣe rí ẹyẹ go and check it all the time ọjọ́ tó ń lo gbowó visa lọ́wọ́ àwọn èèyàn lórí social media yìí ó yẹ kí n bá wọn tẹ̀ sójú ẹ gbogbo wọn ló ṣe yàmàyàmà ṣé mo bá mo tẹ̀ sí ẹ lójú ibi tí mo máa ti ń bá ẹjà ọjọ́ tó o pè mí tó o ló fẹ́ gbé iṣẹ́ ẹ̀sàǹfàrà fún mi àti nǹkan kan tó o ṣàṣọ tó dẹ̀ pé onítìmá ti ń sunkún tó máa torí ń wà wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú mi ní onítìmá ti ń sunkún o kí má máa jẹ́ kọ́mọ mi wà bẹ́ẹ̀ débi pé ó máa bá mi jáde láti wá sunkún because àwọn yẹn máa wò pé báwọn ṣe ń tọ́jú òun àtọmọ ẹ̀bọ báwo lèmi àṣọ ọmọ mi ṣe máa wà nínú ilé tí tó máa ba business mi jẹ́ tó ń ba lẹ́yìn ìgbà náà gan-an ṣé wọ́n ti pa bàbá ẹ̀ ń gbà yẹ so o tó máa sọ pé mi kì í má rí pé mi ì ní rí nǹkan tó sọ ń gbà yẹn nìyẹn do you understand what I mean ó ní pé tí bá ti ń sunkún kí n máa hide kí n má jẹ́ kó máa rí gbogbo ẹkún tí máa sun torí pé mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ń gbà yẹn ni all these things you know and me ìjẹ̀bi anybody nítorí wọ́n kàn lè sọ pé bóyá mo jẹ̀bi náà ni pé lẹ́yìn ìgbà náà ńgbà tí wọ́n sọ pé àwọn president Bola Ahmed Tinubu wọn ti di president wọ́n lòun ló máa ń tì wọ́n lẹ́yìn láti ṣèkà fún wọn mo dẹ̀ ń pe attention wọn bí just àbí ìwọ ṣe ń pè sí ó mọ pé bó ṣe ń pè yẹn náà bó ṣe sọ pé òjò wẹ́ni bọ̀dì yóò mọ pé insult ni but torí pé ó dùn ẹ́ ó dẹ̀ mọ pains tó bá gbé ẹ̀rù yẹn pátápátá àbí tó bá gbé lọ́sìn tó bá rí báwo ló ṣe máa rí wọ́n ti gbé wọ́n ti ṣe bẹ́ẹ̀ rú ẹ fáwa tá a rí nǹkan kan gbà tá a tún jìyà lé lórí tó bá ṣe gbogbo nǹkan tó ń ṣe fáwa yẹn kó tó wá pa ọkọ àdìsá lé lórí how you feel but nísìn àwa ojú tèmi ò gbà nítorí pé bó ṣe kéyẹn táwọn èèyàn tún fi ẹṣẹ lẹ́yà ní orí amẹ̀bọ jìsì yẹn wọ́n ti gbé ibi tí mo ti rẹ̀ yìí sí bọ́ amẹ̀bọ má lo má lo fídíò mi mọ́ I don't want you wọ́n ti ajá má lo fídíò mi mọ́ torí ẹni tó ń kọ̀ǹtò eh, gíslọ́bà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọmọ pé mi ò mọ̀ ẹ́ rí o má lo fídíò mi mọ́ má dẹ̀ lu anything mi mọ́ mi láìkẹ́ mọ́ i don't like you wọ́n ti ajá àkẹ́ torí tó bá gbàgbá sì tún máa dẹkùn lẹ́ẹ̀kan sí kéde máa bẹ̀wò torí tó bá ní ọjọ́ kan gbogbo àwọn voice tó bá ń lò bẹ́ẹ̀ àtàwọn tó bá ń lò bẹ́ẹ̀ náà máa wò ìyábọ̀ ló máa ń post dáadáa síbẹ̀ ìyábọ̀ àtàwọn celebrate lónìí mo mọ̀ ṣó ti yé bẹ́ẹ̀ yẹn so mi ò bẹ́ẹ̀ anybody jàbọ̀ don't use my video again ó ti yé so that ṣe mọ̀ pé èmi i'm alone with God and with my daughter now so that tó bá di ìgbà tí torí ìyà tí ntí mi ò bá ṣe mi tún lè jẹ ìyà ẹ̀ ó ti yẹ torí mo mọ̀ pé kéré tún máa dẹkùn nígbà kan sí gbangba yìí máa bẹ̀ wọ́n wò ṣe ti yé so I'm, i want to clear myself okay torí mo ti sọ mo dẹ̀ máa ń sọ pé àmà ní lórí amẹ̀ budget ní kankan bẹ́ẹ̀ mi ò mọ̀ ẹ́ rí o mi ò mọ̀ ẹ́ rí mi ìdẹ̀mẹ́ tó ní o ó ti yé bẹ́ẹ̀ but I know that ìdà kò jẹ́ ìyàbọ̀ ló máa ní ọlọ́run gbọ́. so ìtí mo sọ ń sìn ni pé Elizabeth Ọbánlá mi ì nífẹ̀ẹ́ kó tẹ̀ jẹ́ pé o make owó kó tẹ̀ jẹ́ pé wọ́n fún ẹ lówó politician fún ẹ lówó ó ṣiṣẹ́ ó lọ wo gbogbo jíǹkù tó ṣe àti gbogbo bó ṣe máa jó tó máa pariwo Tinubu Tinubu APC APC lọ́wọ́ àwọn ọ̀dà opponent àwọn bàbá bàbá tó wà lẹ́kọ̀ọ́ ẹ̀ náà tó máa tẹ̀ sí lójú nítorí Tinubu ṣó ti yé bẹ́ẹ̀ I can feel you I can feel you a lot of people now making fun of you that the um, kí lorúkọ ẹ̀ àwọn aṣáájú bloggers o wọ́n ń jẹ̀yà wọ́n ń ṣe kinní kan ẹ sì lè jọ̀rọ̀ ṣòtìyé bọ̀tì ìyà gbọ́dọ̀ pọ̀ jù fáwọn èèyàn tí ìyà bá pọ̀ jù ó ti yé ó máa ń pààyàn ni ó ti yé so me don't like kí wọ́n dà nǹkan ẹnu bẹ́ẹ̀ yẹn hmm, me me don't like it àbí kàn seize nǹkan ẹ but tí wọ́n ṣe fún ẹ wọ́n ti ṣe fún mi rí ṣé wọ́n á tún sọ kọ́kọ́ fún yín nítorí pé mo sọ pé wọ́n fún mi lówó àjọ anybody eh, pátì kọ̀ọ̀kan ò fún mi lówó rí o i'm telling you mi ìwá lè sọ bóyá fídíò mi ẹyọ kan tó mú viral gbà bóyá ẹnìkan support mi o láti jẹ́ kó lè mú viral mi lè sọ o but nobody gave me money pé gbà in fact àwọn tí máa fi àwọn fídíò àti gbogbo ẹ eh, kí lórúkọ ẹ star wọn máa fáwọn èèyàn bírò àwọn ọmọ tí a speak fún jẹ́ ìnáta ní ta ọtá ẹ̀ láti advice gbogbo yín ló ti yé yín tábánikà fi yín sílẹ̀ those problems you cause now will overdoom i mean will will consume all of you hello ma how are you doing ma i want to talk to you ma please about what inbox me if you want to talk to me okay i'm coming i will i will i will drop my number now drop your number i will call you here face to face directly i will call you direct drop your number if you can drop your number so <clears throat> of recent because i was expecting they believe i'm going to have some money because that my video went viral but i told you that ìyẹn ṣe mọ̀ pé ẹni tó flag show me, gbà yẹn wọ́n sọ fún mi ẹ sábọ̀ ló flag show me, gbà yẹn they show it to me mi ì dẹ̀ sọ̀rọ̀ ẹ̀ Esabod flag my shoe so the video tó go viral yẹn supposed to have money because that time nígbà yẹn gbogbo àwọn tó support àwọn tó bá ti support àwọn Tinubu and co bẹ́ẹ̀ their video went viral yes at that moment but that moment yẹn ti video mi tí wọ́n pín viral kìíní yẹn fún wọn tó ọ̀dọ́ tiẹ̀ náà wà viral o tó náà gbowó tó ń kàn tó ń yọ̀ dáadáa ó ṣe flag show ti tèmi nìyẹn ṣó he flag she flag my show so that the moment they flag the show when there is no monetization on it so ìbá go by jù bẹ́ẹ̀ lọ kò lè sówó you understand wọn so ti máa ń sọ̀rọ̀ fún yín kò gbà bẹ́ẹ̀ so anyway ìgbà tí wọ́n ṣàmọ́ wọ́n wá believe pé nígbà tó rí pé fídíò mi wà viral kan nínú fídíò mi wà viral tí mo sọ fún yín of recent ó wà viral there is no monetization on it ó ti yé so people now pointing ó ní obìnrin kan náà tó ti tó ti tó máa ń fẹ́ rán sí mi táwọn ọmọ nàìjíríà náà ló bẹ̀ wọ́n tó bá mi gbé nínú building mi yìí ó ti tún fẹ́ introduce mi sí àwọn kankan online kìíní kan kìíní èmi ò dé like ẹ̀ but tí nǹkan bá ti fẹ́ wọlé sọ́ọ̀ mi báyìí wọ́n ti máa send àwọn èèyàn sí mi tó máa gbà lọ́wọ́ mi ní ìṣọ̀dẹ ó ti yé bẹ́ẹ̀ yẹn mhm. so mo ṣáà wá sọ fún pé i don't have money ṣó ti yé but tí bá sọ pé mi kí ni ìwúwo ẹjọ ẹtù rí ọlọ́run ah, kí ló dé iṣẹ́ lẹ̀ ń ṣe ìwẹ̀ yín tẹ́ máa ń kó kinní sọ́run yẹn ilé ayé yìí ẹ má bínú ń bọ̀ ìwọ aṣọ òkè ti. àwọn set up tí mo rí ni o because bí mẹ́wọ̀ọ́ láká náà ṣe ń ṣe tiẹ̀ nìyẹn o mẹ́wọ̀ọ́ láká bóun náà ṣe ń go through a lot of things nìyẹn tó máa ní wọ́n ṣẹ̀tọ̀ torí mo máa ń wo fídíò ẹ̀ of recent so he now said to me mo ń bọ̀ mo fẹ́ mú mo fẹ́ mú nọ́mbà ẹni yẹn jáde ẹni tí ó sọ fún mi pé mo bọ̀ so ó mà tó ṣàtì ń sọ fún mi pé you you going to have money wọ́n ṣàtì ń tó sí mi lórí mi nà fídíò yẹn ò wà monetize wọ́n ti yọ monetize ṣéṣù ẹ̀ kúrò bọ́n ṣe rí pé ó go bàrà báyìí tí àkáǹtì mi tẹ̀ wà monetize wọ́n kàn flag ẹni so automatic the flag i mean demonetization ó kúrò bẹ́ẹ̀ rí níjọ́ yẹn nígbà yẹn mo sunkún gan o mo ṣe ìpè fún Tòkunbọ̀ bẹ́ẹ̀ ni Esabod mo ṣe ìpè fún so gbogbo àwọn tí ìwọ́dẹ̀ ń support ńgbà yẹn Elizabeth Ọbanla àwọn ló ń support Esabod mo ń bọ̀ mí sí dé mo ń bọ̀ mí sí dé. nine so nínú ilé tí mo wà tí wọ́n ṣe ti rí fídíò yẹn everybody bẹ̀rẹ̀ sí tò sí ni ìgbà tí mo ṣáà ń sọ fóbìnrin yẹn pé mi kò sí monetization lórí ẹ̀ mi lówó ṣó ti yé torí wọ́n ti pè wọ́n máa ti sọ fún pẹ́lẹ́ ìgbóbára ló ti yé yín mẹ́yẹn ẹ̀hẹ́ ó tún ní kí wọ́n á ṣe nǹkan kan èyí tọ́mọ mi ṣe wọn ò tí ì fún lówó ẹ̀ padà wọn rówó ń bẹ̀ mo ṣáà sọ pé mi ò ṣe ẹni tó bá ń pààkì sẹ́yìn mi tó ń pààkì síbi mọ́tò mi níbi tá a máa jọjọ́ ń pààkì sí ló wá sọ fún mi wípé. ó ṣàṣọ pé mi ò ṣe ẹni tó bá ń pààkì sẹ́yìn. ẹ má bínú bọ́s ẹni tí ajọ́ ń pààkì ẹ mọ̀ èmi ń pààkì báyìí òun pààkì báyìí sọ́pọ̀ síìtì ní báyìí gbọ̀ngàn ẹni síbi tí mo máa ń sọ tó jẹ́ bíi ọmọ àyètí tí mo ló ń gbénu bíldì yẹn ìyẹn ń gbénu ìyẹn pààkì sẹ́gbẹ̀ẹ́ mi so ṣé mo mo máa reverse ó kàn dín níjọ́ kan èmi tẹ́ pé mi ò sọ pé mo mo expert o ṣó ti yé yẹn What the more I do, being careful, ó ti yẹ yín very very careful. Ọkùnrin yẹn níbì kan níwájú mọ́tò ẹ̀ tó ha báyìí, ó scratch. Ó kò dẹ̀ di níjọ́ yẹn ni mo ti mo kàn bọ́lẹ̀ ní mọ́tò, ó ń dúró dè mí. Star. Only where is the star? You can enter through auto success and give me star. You want to give me star? God bless you so ẹni yẹn wá sọ fún mi ó wá dúró dè mí mo ṣe bọ́lẹ̀ ní mọ́tò mo mọ ibi tó kàn jáde láti ibì kan ni ó ní ó ní òun rí scratch kan níbi mọ́tò òun ó ní bóyá èmi ni mo lé mi kàn ó ní kí n reverse ó ní kí n wọnú mọ́tò mi padà kí n reverse èmi dẹ̀ mọ̀ pé kì í ṣe mi bó ṣe ní kí n wọnú mọ́tò mi kí n reverse yẹn normally on a good day kò yẹ kí n reverse but láti please ẹ̀ tó ti yẹ yín mo reverse wọ́n fi try mi wọ́n ṣàn wá trouble pẹ̀lú mi mo wá reverse mo bá ó ní kí n reverse kí n dàbí pé mo fẹ́ súnmọ́ mọ́tò òun mo dẹ̀ reverse ṣe bí ẹni fẹ́ súnmọ́ mọ́tò ẹ̀ so ibi tó ń fọwọ́ kàn lára mọ́tò mi ibi tó sọ̀rọ̀ yẹn ìyẹn wà down down ibi tí wọ́n ha lára mọ́tò ẹ̀ ó wà lókè mọ́tò mi ò tiẹ̀ lọ́dọ̀ mọ́tò ẹ̀ ó wá lóhùn sorry ó wá ní sorry you can go bí mo ṣe lọ nínú ilé tí mo fẹ́ wọnú ilé mo fẹ́ wọnú elevator mo ti rí sign lórí mídíà lẹ́sẹ̀kẹsẹ̀ tí gbogbo mo ti mọ ibi tó ti wá àwọn tó bẹ̀ níṣẹ́ yes àwọn òyìnbó ló wà nídìí ẹ̀ mo rí àwọn nǹkan máa ṣe bíi pé mo rí i but mo wá sọ it was they are looking for my trouble bóyá wọ́n bí ni pé mo máa rówó owó tí máa rí yẹn mo dẹ̀ gbúdọ̀ ná sí orí nǹkan kan wọ́n gbúdọ̀ gbà lọ tí ti kọ̀ pé mi ò kó owó yẹn fún obìnrin tó ní kí n wá ṣe nǹkan then something must happen somebody must rope me ìgbà tó wá rí nítorí mo mọ̀ mi ò báwo ṣe máa kọlu mọ́tò mi mi lè mi lè reverse kọlu moto. ẹ̀ ibi tó tiẹ̀ sọ yẹn kò ṣe pé wọ́n reverse ó ti pẹ́ torí mọ́tò ẹ̀yẹn náà kì í ṣe mọ́tò kan tó kì í ṣe mọ́tò tuntun mọ́tò yẹn ò lè ju bóyá mọ́tò two thousand and eight lọ seven so bóyá wọ́n bí tán ti fẹ́ yọ nǹkan bóyá wọ́n ti tó mọ́tò yẹn rí wọ́n sokùn mọ́ bí tán ti sokùn mọ́ torí ojú méjì báyìí ni ṣó ti yẹ yín mẹ́ bí ibi ojú méjì báyìí bóyá wọ́n dẹ̀ dírèlì nǹkan kan ẹ tí wọ́n ti sàn bẹ́ẹ̀ yẹn bí kìíní yẹn bíi pé wọ́n dírèlì nǹkan kan kò ń ṣe pé wọ́n yìí ti mọ́tò but just looking for kó jẹ́ pé òun gan mọ̀ kìíní yẹn gẹ̀dẹ̀ mo ti rí níbi mọ́tò ẹ̀ láti ọjọ́ ṣé ta ló kọ́kọ́ dé nínú àwọn méjèèjì èmi mo kọ́kọ́ dé sí mo kọ́kọ́ dé lé ìṣíwájú ẹ̀ ọjọ́ tó ti gbé mọ́tò yẹn wọlé lèmi ti ń rí kinní yẹn lára mọ́tò ẹ̀ ṣó ti yé torí mọ́tò yẹn kò ń ṣe mọ́tò kan tó gbádùn mọ́tò mi kan tí mo ń pa ẹ̀ ó ìgbádùn jù lọ ṣó ti yé yín kò ń ṣe mọ́tò kan tó gbádùn tó tún máa ń ní sound kan Mitsubishi kan báyìí ni so but mo ṣáà fi sùúrù gbé e torí mo mọ̀ pé they are looking for my problem ẹ wá mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ nígbà tí wọ́n ṣe test yẹn tó fail ṣó ti yé yín ẹ mọ kéèyàn sọ pé go back to your car and reverse and let me see to confirm you are not the one iye tó ti tó wà ní mọ́tò yẹn ti pẹ́ but they are looking for a way for me just to be you know mo wọnú mọ́tò mo wà humble but I finish my things in prayer anybody tó bá lò against me ó lè má jẹ́ ni ọlọ́run máa san fún wọn ní future at any time mi ìdẹ̀ ní bínú kódà ṣe pé bí àmì lè sọ̀rọ̀ but nǹkan tó fẹ́ náà ni pé wọ́n fẹ́ kí n máa jà wọ́n fẹ́ máa provoke me, kin, kin kí lost peace me. I cannot lose my peace if you want me to lose my peace I send it back to you pé ìwọ ló máa lose peace ẹ tó bá ti yá wàá rí ìṣòro yẹn tó ń wá yẹn pẹ̀lú mi wàá rí ń bò mí ọlọ́run máa mi dà síwájú sí ẹni tó bá ní kí n má ní peace so getting home when I was going my daughter she felt bad I felt so bad also but I said don't worry ní tó ń fẹ́ ṣe ti yé mi because mo tún jáde wá láti I now apply for the. Eh, the money tí wọ́n gbà lọ́wọ́ ọmọ mi gbà yẹn tí mo dẹ̀ ní bonus o say it on media and again owó tó ń bìlì pé mo fẹ́ rí mi ò fún wọn ṣó ti yẹ yín bẹ́yẹn tó ti ń sọ fún mi tóbìnrin yẹn ti ń tò sí mi lórí eh, this is I can get money mi ò ní kó advice mi don't tell me to be investing money when I have money to invest it I'm not a fool I know what to do if I have money you understand me but no ma ṣáájú ẹ ṣáájú ẹ ṣáájú ẹ àná owó tó invest ẹ ò lè rí gbà mọ́ wọ́n kàn fẹ́ fi system claim lára ẹni you understand wọ́n bá dẹ̀ gbà tó wá ní wọ́n tún ti gbà á ṣó ti yẹ ẹbẹ́ yẹn all this thing i understand àmọ́ nǹkan tí mo fẹ́ sọ ìgbà tí wọ́n rí i pé wọ́n ti wá wé o kò sí nǹkan tán lè ṣe they looking for my trouble kò sí nǹkan tán lè ṣe. mo kàn déédéé dé ibi mọ́tò mi ni níbi tí mo park sí ṣó ti yé. níbi gáràjì yẹn ṣe rí Mercedes ní Benz ní mọ́tò mi mo kàn rí pé wọ́n lọ skul ẹ̀ wọ́n lọ yí wọ́n lọ yọ níbi tí mo park sí yẹn wọ́n lọ yọ wọ́n lọ yọ àwọn chrome àti logo ẹ̀ Benz wà wájú yẹn wọ́n dẹ̀ yọ èmi ò tètè mọ̀ ṣó ti yẹ yín mẹ́yẹn you see eléyìí wọ́n ṣèkà ni o I can't tell you all so they want you to wọn fẹ́ kó increase wọn fẹ́ kó máa depreciate àwọn tó ń ṣe iṣẹ́ yẹn wọ́n tún connect pẹ̀lú àwọn tó wà ní abroad ń bí àwọn tó dì pẹ̀lú ẹ̀ yẹn lára àwọn tó jẹ́ bí ọmọ APC náà wà ń bẹ̀ lára àwọn tó jẹ́ opponent APC wà ń bẹ̀ lára àwọn tó ti búrí tó ń ṣe politics wà ń bẹ̀ láwọn tó ń ṣe kiri yẹn now they be calling road safety calling police they call police for me many times ní mi báyìí wọ́n pe police fún mi báyìí mo dẹ̀ ń sunkún ayé dẹ̀ sú ọ̀tá mi mo dẹ̀ jẹ gbèsè báyìí wọ́n dẹ̀ fi gbogbo gbèsè yẹn wọ́n dẹ̀ fi bà credit mi jẹ́ so that ibi tí mo jókòó sí wọ́n tún gẹ̀ẹ́tì ẹni tó nílé yìí tí mo máa ń praise pé God use this person kò jẹ́ pọ́ fún mi lówó rí but tí bá sọ pé òkè omi tí ìlówó normally tó bá sọ pé wọ́n mọ̀ pé Canada is not easy tó ò tí ìlówó tó dẹ̀ máa sọ tó bá sọ pé date bye bye you understand èmi dẹ̀ máa ń pọ́nyàn lé kọjá ayé wọn màá kàn máa sọ wọ́n yù òun náà kó máa gbọ́ bí mo bá ṣe ń sọ̀rọ̀ yìí òun náà wà nínú géèmù oríṣiríṣi nǹkan ni wọ́n ṣe fún mi so ìgbà tó wá ni pé mo wá wò ó mà tí wọ́n wá yọ kíní yẹn tí mo wá park sí mo kàn déédéé rí wọn pé ẹnìkan reverse wọ́n kàn wọ́n wá yọ logo mi logo yẹn mo kàn wá logo Benz yẹn mo kàn wá tìmí tí mo park sí ṣé ti yẹ yín mẹ́yẹn normally I dey ní insurance mo wá pe insurance pé òkè nǹkan bá báyìí ni mo ní o experience ni o bí àwọn olóko bí àwọn insurance náà wọ́n kọ́kọ́ sọ pé kí n ṣúùsì mechanic pàtó pàtó kàn yá báyìí wọ́n kàn sọ pé kò sí nǹkan tó fẹ́ ṣe fún mi ni and ṣé ẹ̀dẹ̀ wá rí àwọn insurance náà tó ń sọ pé kò sí nǹkan tó fẹ́ ṣe fún mi with the power and authority from with some people ni o nígbà tí mo ní case tí mo ní insurance kan tó ń sọ fún mi do insurance they were going to be helping you when you need a lawyer no lawyer stand for me there ó ní kan tó ti máa ń yọ owó mi látijọ́ tí mo ti dé Canada yìí gbàm ṣó ti ẹyin náà ti ń yọ owó ìyẹn ìyẹn náà gbà tí mo pè wọ́n wọ́n kọ̀ ni wọ́n ṣe kọ̀ wọ́n dẹ̀ ń yọ owó lọ another one èyí tó wà lórí káàdì mi gbà tán dá mi dúró níbi iṣẹ́ normally tó bá dẹ̀ dúró bẹ́ẹ̀ yẹn kan tán sọ fún ẹ ni pé when you have that insurance when you are being terminated from the office then they are going to pay the credit for you you understand me the credit is even the yẹn àwọn yẹn kò pọ̀ bóyá tó bá ní credit one thousand five kan ó ní one five kan so because insurance wọ́n dẹ̀ ti ń yọ owó látọdún tó ti open yẹn ni o ìkan wà ọjọ́ tí mo dé Canada báyìí ọjọ́ kejì náà máa ti open account yẹn fún ẹ for people removing money for long time wọn ò lè short gbogbo wọn pátá tí mo bá mo ní insurance lóríṣiríṣi tó máa ń yọ owó láàkáǹtì mi put my account to debit lọ́ọ̀yà kan lọ́ọ̀yà méjì àkáǹtì àwọn kìíní mo ní about six tó ti yẹ yín tó ń yọ owó different differently tó máa wí pé if I have a if you are trying to crash they can assist you one way or the other all of them they deny me nobody none of them none of them approve me for any of those things gbogbo tó ń béèrè pátá ni máa fún wọn your tax returns your tax kìnnìkan clearance your kìnnìkan kìnnìkan everything gbogbo ẹ̀ pátá la send tí wọn none of them approve those insurance ìnẹ́mì pé gbogbo owó tó ń yọ yẹn wọ́n yọ for fun you understand me none of them mọ́tò yẹn tó wáyé lọ yọ logo ẹ̀ ṣé mọ̀ you know why they remove the logo because they believe i'm going to have money and the, because i refuse to give that money that person tó ti scope mi sìn pé kí n wá ṣe nǹkan kan tí mo kọ yẹn they had to call they had to do something with my car for me to just pay that money okay i had to do because mo dẹ̀ tún kọ ìwé pé fún àwọn yẹn pé mo fẹ́ gba owó mi padà o ṣé o ti owó tó ń gbà lọ́wọ́ mi yẹn mo fẹ́ gbà padà normally torí Amẹ́ríkà náà ti sọ wípé wọ́n ti dá company yẹn dúró tó bá jẹ́ pé wọ́n wà legit àbí tó yẹ pé wọ́n ṣe nǹkan tó dáa fún àwọn èèyàn ní society ṣé Amẹ́ríkà máa dá wọn dúró ṣé Canada máa dá wọn dúró Canada ò ní dá wọn dúró but gbogbo àwọn tó dẹ̀ ń bá wọn ṣe iṣẹ́ yìí ṣe ń sọ kankan fún yín they are part of Nigerians celebrity are part of it Polit some of politicians Nigeria are part of it which I know them but I won't say I won't mention them yes but mo kàn fi wọ́n sílẹ̀ fọwọ́ Ọlọ́run pé kọ́wọ́ Ọlọ́run àtọwọ́ ìjọba fúnra wọn kó tẹ̀ wọ́n because tó bá dárúkọ wọn tó wá sọ tí wọ́n bá lọ ní problem lọ́la wọ́n lè ní Auto Bola òun náà ló kọ́ sí wọn ní problem ṣùgbọ́n oníkálukú tó bá ti ṣe láyé ọlọ́run á san fún ẹ ó lè má jẹ́ lónìí ó lè jẹ́ lọ́la oníkálukú máa bèrè iṣẹ́ ọwọ́ ẹ̀ you understand me kò sí itú tí wọn ò fi mí pa bó ṣe ń pa fún wa nínú ilé yẹn náà ń ṣe fún ọmọ mi ní school kí àwọn èèyàn fẹ́ ṣẹ̀ sáàmù sí kọ́ máa sọ fọ́mọ mi kó jókòó sí kí tíṣà kan kì í ṣe gbogbo tíṣà ò kí tíṣà kan kó pàdé wọ́n ti mọ̀ èyí tó bá ya wèrè dáadáa kọ́ déédéé ṣe nǹkan kan fọ́mọ yẹn tó ń bìlí pé bóyá ó máa rude sí wọn àbó máa bínú ọmọ mi ò dẹ̀ gọ̀ ọmọ mi ò dẹ̀ ń ṣọ̀dẹ̀ ọmọ mi ò dẹ̀ ń ṣe abirùn tó ti yẹ yín tó máa ṣe ìkọ́ṣẹ́ mi pé ẹ ti understand tí ó ti ọ̀pọ̀ mo kàn sọ fún mi ní just be quiet just forget them just stomach whatever they do to you because mo rí pé wọn ò fẹ́ kí n ṣàṣeyọrí wọ́n dẹ̀ fẹ́ orúkọ tí wọ́n ń pè táwọn ń sọ pé wọ́n fẹ́ máa pè mí yẹn wọ́n fẹ́ káwọn èèyàn rí orúkọ yẹn lára mi torí bẹ́ẹ̀ ọ̀tá ò ní orúkọ tí wọ́n ń pè orúkọ ẹ̀gàn yẹn tí wọ́n ní wọ́n sọra wọn kì í ṣe kò ń ṣe ni máa jẹ́ orúkọ yẹn àwọn ló orúkọ yẹn are you getting me so a lot of things like that that they are fighting kò sí kankan ṣó ti yé bẹ́ẹ̀ yẹn mhm. so bí tí mo bá fẹ́ advice ẹ̀yin politicians àjàjà torí ìjọba tó wà ń bẹ̀ yìí ẹ́ eh? wọ́n hẹ̀ tí wọ́n gan o wọ́n ṣe kí ni wọ́n hate wọn gan-an are you getting what i'm saying they hate them so because of that anybody tó máa ti rí pẹ̀lú yín wọ́n yọ wọ́n lẹ́nu o wọ́n dà wọ́n láàmú èmi ò fẹ́ kí wọ́n ṣe kó má bà business adébùwárí jẹ́ o bó ṣe sọ pé òun ò fẹ́ anybody ṣe ju pé òun ò fẹ́ dá sí nǹkan kan mọ́ a ti rí oríṣiríṣi nǹkan tó ń ṣẹlẹ̀ a lot of people now tó yẹ kó sì wà láyé wọ́n ti kú nítorí pé wọ́n sọ̀rọ̀ fún APC bẹ́ẹ̀ ni mo sọ fún yín. are you getting me ẹlòmíì tí ó jẹ́ criminal torí pé àṣírí ẹ̀ tú APC náà ni o abẹ́ẹ̀ sí ń fight other people bẹ́ẹ̀ ẹ ti understand mélòó la fẹ́ kà lẹ́yìn adépèlé tó bá ní kí n máa sọ̀rọ̀ ni mo déédéé jí láàárọ̀ ọjọ́ kan nínú ilé nínú ilé yìí gbogbo flat yìí a ní yàrá tó wà nínú floor yìí how many rooms i mean how many flats condo in the i mean one two three we have uh, about ten ten flats in this floor alone but ẹnu ọ̀nà mi bóyá òru ni wọ́n ṣe bóyá ọ̀sán gangan wọ́n déédéé wá wọ́n wá fọ gbogbo ẹ̀ kàn ṣe pé wọ́n fọ wọ́n fi nǹkan kan clean gbogbo ẹ̀ wọ́n ṣàròmí ẹ̀ ẹnu ọ̀nà mi wọ́n dẹ̀ ṣe ráàlì sí wọ́n rò bóyá màá máa pariwo ẹ wá wẹnu ọ̀nà mi o àwọn kan ní kí n tó jáde níjọ́ yẹn mọ́ pé mo jáde yẹn gbogbo òyìnbó dẹ̀ ló wà ní surroundings mi gbogbo òyìnbó tó wà ní surroundings mi bó ṣe fẹ́ jáde nìyẹn we don't know what happened to your door they why they do this to you it's strange it's strange àwọn òyìnbó ni gbogbo wọn o mo wá wò pé normally tí n ń jáde lọ ṣé wọ́n máa ń wọ́n fẹ́ kọ́ máa dààmú ayé mi kọ́ mẹ́ máa make bíbá yìí unbearable for me you understand me gbogbo wọn jáde ah we be we is a strange thing we have never seen things like this ẹlò ẹlò mi sẹ́nu ọ̀nà mi wọ́n wá fi brush ṣe mi ìmọ̀gbà kan ṣe nílẹ̀ ṣe pé ó dọ̀tí wọ́n máa fẹ́ fọlẹ̀ wọ́n máa fọ gbogbo lẹ́ni kò dẹ̀ ṣe pé wọ́n fọlẹ̀ bíi pé wọ́n lọ fi nǹkan wọ́n lẹ̀ wọ́n wá rò páyà mi máa máa já mi ì tí ẹ̀ wọ bàtà mo kàn kọjá lórí ẹ̀ ní pé kí ló fẹ́ ṣẹlẹ̀ ó ti yẹ yín mẹ́yẹn mo kàn kọjá lórí ẹ̀ mi tí mo ti kọ́ fún ara mi pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù mo ti gbàdúrà mo ti bẹ ọlọ́run ìwọ mo tẹ̀ kọ́ sọ pé wọ́n ní yá I take the picture already Hey, eh, I will send it to the to the kinikan committee of the house the ten kinikan kinikan I have taken eh, you can go downstairs mo ní ẹni tó ń tèkè ilé mi àwọn méjì tó ń bá wọn tèkè wọ́n ní ah that one will not answer you now it will not answer you mo á wò pé ah mo ní mo fẹ́ lọ bá àwọn kan ẹni tó ń kí àti àwọn lára àwọn tó ń gbélé tó ń túlé ṣe wọ́n ní it will not answer you mo dẹ̀ débẹ̀ tó tọ́ ìyàwó ẹ̀ ló jáde lẹ́ni wọ́n tell us tell me what is ẹni tí ò lè ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ normally when you have a problem they supposed to attend to you before anything they should even be the one to take the picture and send it to the you know to the trustee but they say they are not going to answer you mo kàn wé pé mi nǹkan tiẹ̀ dáhùn ẹ má dáhùn mo kàn wọlé mo kàn sọ fún ọmọ mi ni pé ọba má dà mí lóhùn kí ló orí yín ló burú ẹni tó bá domi síbẹ̀ orí yẹn ló burú tó bá jẹ́ ìbù náà ló pé o fẹ́ ṣe á máa padà sórí ẹ̀ kì í ṣèmi ló ṣe fún kílẹ̀ ìjọba mi àwọn tí mo ti sí ní ẹ̀jẹ̀ so they are playing a lot of games to be troubling me for me to be trouble kí ọkọ̀ mi má balẹ̀ kó ba lè lápá tẹ́ńṣọ̀ torí àwọn ti ní kó ba lè ní sickness torí pé àwọn sickness ti bò bá àtàyè wọn ṣó ti yé so this is what they are doing ìgbà míì tí mi ìbá jáde tí má rọra lọ́wọ́ wọ́n lè sọ pẹ́sẹ̀ mi wọ́n lè sọ pé obìnrin tó gbowó náà mi jọkọ̀ ń jọkọ̀ ló súnmọ́ mi bó ṣe rí mi mo fẹ́ wọ mọ́tò ní hello hello excuse me excuse me kí má ti lọ ó súnmọ́ mi báyìí nígbà tó kúrò lọ́dọ̀ mi tán ẹni tó yẹ pé mo kàn ń wọlé gbogbo àwọn nǹkan tẹ́mi máa ń lò sára mi ó ti yé yín kò sẹ́ni tó máa rí mi tó máa sọ pé mi ò smell good àtọ́mí àtọ́mọ́ mi tí mi ò bá rówó jẹ màá ra perfume màá ra gbogbo nǹkan ọṣẹ mi àti gbogbo toiletry mi ó máa wà òkè ni àti inú ilé mi because mi ò ń ṣe ẹni tó máa ń kúndùn hotel all the time I make my home like hotel conducive for myself conducive for myself nígbà tó súnmọ́ mi tán tó pé mò ń polówó ẹ̀ wọ́n dẹ̀ ti sọ lórí mídíà kó tó di pé wọ́n sọ ìkan nínú àwọn ṣẹlẹ̀ mi blogger tó wà lórí facebook ǹjẹ́ wọ́n ti sọ pé lórí facebook ń kọ́ nínú ilé mi bẹ́ẹ̀ wọ́n ti sọ mọ́tò nígbà tó bìnrin yẹn fẹ́ lọ gbé mọ́tò wá mọ́tò tó lọ gbé wá chrysler wèrè kan tó lọ gbé wá èlé ni wọ́n ń ta chrysler chrysler ò wọ́n tó toyota ó ti yé yín ṣe mo ní chrysler chrysler kọ́ o Krista kí lórúkọ mọ́tò tí ó tí ó ń lo kìnìyẹn so wọ́n ti sọ lórí mídíà bó ti mọ̀ pé gbogbo orí Facebook yẹn àwọn tó ń ṣe tó máa ń jà yẹn ìgbà tó máa tún ní problem èmi máa fẹ́ máa bá wọn máa fẹ́ máa gbà wọ́n lẹ̀ yá èmi of reasons àná tí mo ṣe show kan wọ́n máa tọ́wọ́ ẹ̀dẹ̀mí bá ti ń sọ̀rọ̀ wọ́n á jẹ́ kí wọ́n máa lo page mi information tó máa sọ̀rọ̀ lé lórí tó máa lọ láàjẹ́ lọ́dọ̀ wọn èmi ni máa fún wọn ní information yìí a máa sọ pé a máa make ẹ small bó ṣe fẹ́ kó rí fún mi yẹn ló máa rí fún ẹ. ẹni yẹn bó ṣe fẹ́ kó rí fún mi yẹn ló máa rí fún wọn so a lot of things náà ṣe I don't even bother wọn lọ kọlu mọ́tò mo wá insurance yọ̀nà kankan sọ pé bóyá máa gbé lọ ilé mẹkáníkà tó kàn dí lánàá ó kàn send message we are not going to pay for anything yeah you can call another people keep quickly call, quickly call to do it for you ṣé ti yé because mo fẹ́ gba owó kan tó ń jà mí tó ń gbà lọ́wọ́ ọmọ mi yẹn mo kọ̀wé láti gbà padà wọ́n dẹ̀ tún believe pé mo fẹ́ gba owó kan lórí social media wọ́n dẹ̀ ti ń na business kan sí mi kí n wá ṣe mo dẹ̀ ní mi ò ṣe mi ò gbowó torí mi mo mọ pé ah, mi ì gbowó lórí bí bẹ́ẹ̀ ni mo mọ̀ náà ṣé ṣèbí tí business ẹ̀mí fídíò ẹ̀ bá go viral tó bá wà tó wà monetize ló máa gbowó. Ah, so wọn àti mo dẹ̀ ń sọ fún wọn dẹ̀ máa náwó sí bó sọ pé you don't have money but this one go viral they don't know the meaning of it there is no money on it like money like ṣé pé tó bá go viral tí n bá gba abíyá five thousand okay wọn fẹ́ gba abíyá one thousand bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ so you understand wọn máa ní kó wá register kìíní kan so at this stage you don't introduce business to me because èmi gan mi ò introduce business yàn bí ṣe wà yìí because tó bá tí wọn bá dàgbà bí èmi tí mo ti ṣe a lot of business tí mo mo wá sí Canada ṣé mi ní mọ̀ nǹkan tí mo fẹ́ ṣe pẹ̀lú ayé mi ni but these people they will be getting close to you advising you you be thinking that they love you they don't love you they just want to get whatever you have their life is not even up to your life obìnrin yẹn gbà tó tún lọ gbé mọ́tò mi gbà tó bẹ̀rẹ̀ sí ní bá wọn nàìjíríà ṣe ṣá gbogbo àwọn burúkú tó ń ṣe kiri yẹn tó máa ń sẹ̀dẹ̀ owó jáde wọ̀nyẹn life dey change but tó pè wọn kàn fi owó yẹn ṣòfò kàn máa fi change life àwọn èèyàn kọ́ dẹ̀ máa dúpẹ́ kọ́ dẹ̀ máa ba yí àwọn aráàlú wọn jẹ́ ẹ continue ẹni tí mo sọ yẹn ó ti pẹ́ bí ọmọ Quebec ní bọ̀tà haiti ní origin ẹ̀bí tó sọ fún mi pé òun ti wá ó ti pẹ́ ní Quebec you understand so they are doing it to many for, to many people don't go believe pé you are supporting President Bola Ahmed Tinubu lásán a lot of ogun àti ogun a lot of attack lórí ẹ ó ti yé so mi ò like pé kí kan ba business ẹnìkan jẹ́ wọ́n ṣe ń gbà tán frustrate yẹn bó ṣe lóun dé òun ò fẹ́ jà mọ́ yẹn wọ́n fẹ́ rẹ́kùn ẹ̀ ń ta inú wa máa dùn ìwà amẹ̀bọ̀ tó bá ti rẹ́nìkan tó bá ń sunkún wa máa gbé jáde I ah, don't play my things on your platform again I don't like you I don't like you ìgbà kan náà ń sìn tí bá wọ aṣọ kan tó bá rí i pé á mú aṣọ yẹn aṣojú aṣọ mi yẹn yamayama ṣe face mi náà yamayama wá gbé sílẹ̀ ṣé yẹn ṣòpé ẹ fáìn ni àbí ó ṣò pé eh, gbogbo yín tẹ wà ní ọ̀dà yẹn náà ni anyway i don't have your time anyway but nǹkan tí mo kàn fẹ́ sọ náà ni pé time tún ń bọ̀ kí ìjọba nàìjíríà kàn jọ àjàjà tí yàn bá ṣe nǹkan fún yín táwọn tó wà nàìjíríà yẹn ó ti yé yín elizabeth ọbánlá kò ń ṣe rọ́ mo mọ̀ pé nígbà tí ó yá tó ń fẹ́ fún ní tí wọ́n wá ń pín iṣẹ́ ńgbà yẹn tí wọ́n tètè pín lọ́dẹ̀ ó ṣépè ó ṣépè fún ṣèyí ó ṣépè fún gbogbo apc ó ṣe pé bọ̀tì kò sẹ́ni tó máa ṣe fún tóun náà ò ní sọ̀rọ̀ ah. ẹ fi júwe ara yín ó ṣiṣẹ́ Elizabeth Ọbánlá ó ṣiṣẹ́ fún APC tó bá dẹ̀ ṣiṣẹ́ tán ẹ máa fojú ẹ̀ gbolẹ̀ má máa lọ gbé ọlá yẹn fẹ́ lómi. Ah. ok outfit yẹn ah. aṣọ òkè mi náà ní <laughs> mo ní mo ní kémi. Ah. Fún ọ ta ló pa ac. Eh? I need um, something kò sẹ́yìn rárá eh. Eh, ó ti lọ tún wọnú bẹ̀yẹ ṣá ṣé wọ́n máa ní they have downstairs. okay. I feel like let, let me take tea cold one tí wọn bá ti mu Our júùsì àgbo yẹn ó máa ń jẹ́ kí ó máa ń jẹ́ kí dry á máa dàbí pé kò mu nǹkan tó dùn tó dùn kò kí ń ṣe bẹ́ẹ̀ ok bá mi ṣe kiri yẹn. mo fẹ́ mú kiri yẹn jáde ẹni tó sọ pé kí n lọ bá Tinubu kó. mo fẹ́ mu jáde ní ọ̀rẹ́ Wàsíù ni o Wàsíù lòun náà ń jẹ́ Wàsíù ó ti bóra báyìí ó ti pupa máa yẹn ó ti bóra báyìí olóṣì ni máa yẹn ó máa wá sábẹ́ platform ńgbà yẹn á máa sọ pé á lóun fẹ́ márì mọ́mì mi á lóun fẹ́ márì mọ́mì mi olóṣì máa gbogbo èso nílò. Don't put milk, just put, uh, put the water as maybe you have boiled the water before. No, ṣebí omi tá ti fi sínú kẹ́tù látàárọ̀ yẹn ni. Mo boil ẹ̀ mo ti fi ṣe oúnjẹ láàrẹ̀ náà. It's okay, just put little and put cold water for me. Mm, I don't I don't want hot water. I'm feeling. ẹ jẹ́ ìṣọ́ra yín gbogbo ẹni tẹ́ máa ń fún mi nígbà tí wọ́n ti kọ́mẹ̀ntì abẹ́ yín ẹjọ́ tó lọ lọ́hùn ẹ má dà mí láàmú tó táwọ ìgbésí. wọ́n mà tó ẹ má máa dẹ́nu jàre ọ̀nkú káyọ̀dé kí lorúkọ yín ọ̀nkú káyọ̀dé <coughs> kí lo wọ́ọ̀mù bẹ́ẹ̀ ó wọ́ọ̀mù rice ni. jollof rice kò mí jẹ ṣọ́rèjì wà mo ti gbàgbé pọ́rèjì wà gan ẹ́ ṣọ́rèjì wà I don't know ṣá. Ah, okay, oh ọlọ́run á jẹ́ kẹ́ lè ṣe ọlọ́run á ràn yín lọ́wọ́ o á yín lọ́wọ́ o ó ní ẹ̀ broda káyọ̀dé ni o ọlá káyọ̀dé okay let me read from beginning the word is definitely and it is total the ọlá káyọ̀dé led management of the EFCC is more than ever determined to ride the con i mean ride the country up up from of economic and financial crime turn to tune into to TVC okay tune into to TVC tomorrow okay jẹnba yín share sórí platform tán bá délé yín sí wọn ní láìkí wa israẹli kan tún fún wa ló kọjá ká tiẹ̀ máa ṣòwò ẹ come on tí n bá ní kọ́mọ́ ten thousand nísìnyí àbí twelve thousand mo máa ra mọ́tò tí mo lè fi ṣe iṣẹ́ tá a máa tún bẹ̀rẹ̀ wọ́n máa dínà gbogbo ọ̀nà ni ó ga o wọ́n dẹ̀ sọ pé yọ sí dáńdẹ̀ wọ́n tún máa àwọn náà máa náwó ogun sẹ́ńbí o mm-hmm. no problem sa mo kàn sọ pé no problem problem wà mo tún ti ṣí ẹ̀ báyìí o wọ́n bá ṣe rí báyìí ń instead of anyway iṣẹ́ ìbọ̀dà kárọ̀dé náà tó ti fẹ́ declare war ẹnu iná ni ọ̀ṣàṣà àánú wa báwo. Ah. Tolu, look at this. ọmọ mi anyway mo mo fẹ́ wá kinní yẹn ẹni tó gbé kinní yẹn jáde so ẹ fi these people they need your care when you àwọn tí táwọn èèyàn bá ṣiṣẹ́ fún yín tí wọ́n bá rí care tẹ̀ fún wọn ní support àwọn èèyàn yẹn criminal wọ́n kàn tó máa ma take àwọn èèyàn for granted wọ́n kàn máa fìyà jẹ àwọn èèyàn ní for fun like me i don't like gbogbo orúkọ bẹ́ẹ̀ ń sẹ́wọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ ń sìn wọ́n fi ten ten like sí bíbá àwọn eighty ó ti wọ kíní tẹ́lẹ̀ wọ́n fi síbí show me that tell me what you want me to do that you are showing ats to me. Hmm. gbogbo ẹni tó bá ti fi atred tó ń ṣe wò mí ní atred ní tẹ́mi bá ṣe tẹ́ bá sọ pé iṣẹ́ tí mi bá ṣe èrè ẹ̀ máa fẹ́ lómi ọlọ́run á bá wa á yín lágbára Kristi tó ti yé. màá lọ sí bank má lọ bá Canada bank sọ̀rọ̀ bank tí mi ò tí ì dé pé kó yá mi lókè má lè pọ́n Nàìjíríà kó má lè follow mi kó má lè máa fún mi like àti love ṣó ti yé. mo ń bọ̀ mo fẹ́ fi wọ̀nyí ni o torí kò dá kéèyàn máa pa irọ́ mi ò mọ̀ bóyá mo ti fi ìbínú delete àbí blọọkù máyẹ̀ sọnù jẹ́ ìwò Wàsíù Àyìndé ìṣọ̀kìnìkan lórúkẹ̀ Àyìndé. mo fẹ́ gbé nọ́mbà ẹni yẹn jáde lẹ́ẹ̀kan mi ò rí ó dọ̀nà sórí Auto Success Ola ní àbú lórí I'm coming. bóyá orí fóònù eléyìí ló wà ajọ́sọ mò ń kùnà àbí abẹ́ jẹun abẹ́ abẹ́ ṣáàtì wọn. Uh-huh. So Davido now Davido <laughs> àwọn èèyàn ò ní ṣèmọ̀ mo tiẹ̀ máa gbé fídíò bíi tí mo ti lọ swim yẹn I'll bring out total my I'll bring my sheep. I'll bring this figure, my total sheep, I'll bring them out now. me desenvolvo a música. bóyá mo ti delete ẹ̀ bó ṣáà ní tó ń tàpù parapàrapàrapàra sábẹ́ platform mi bóyá ó dẹ̀ ti wá delete ẹ̀ àgbàyà ní máa yẹn ó ní pé bàbá ẹ̀ kó wá fún ẹ lówó náà pé Tinubu kó wá fún ẹ lówó olórí burúkú mo wá sọ pé ṣé ṣé Tinubu yà mí kí n tó wá sórí Facebook ni. mi rí bóyá ti mo fẹ́ mo ṣáà máa mú píṣọ ẹ ni màá mú jáde Wàsíù báyìí lórúkọ ẹ jẹ́ n tún tẹ̀ sí bíbá Wàsíù. so ní next week um, èmi náà fẹ́ fún Davido ní bàtà bó ṣe fún bó ṣe fún kí lorúkọ ẹ̀ ó fún kí lorúkọ ẹ̀ Portable ní bàtà èmi náà ní bàtà tí mo fẹ́ fún size ẹ̀dẹ̀ ló máa jẹ́ akú <laughs> palẹ̀mọ́ wọ́n fẹ́ oppress wa wọn àti ṣíó ṣíó àbí kí ni ṣé ṣíó ṣíó àbí ṣíó mọ́. Mm-hmm. so ẹ fún Elizabeth Ọbanla ní ẹrù ẹ o and uh, you need to every time ló máa kígbe ló máa sunkún kí ló máa fà á tí àgbàlagbà wọn iná máa sunkún lórí mídíà tó gbé wọn speak fún President Bola Ahmed Tinubu so some people are fighting everybody disturbing destroying them want to destroy them Elizabeth Ọbanla I pity you and I sorry for you o ò ní ṣọ́ọ̀tì o. Hmm. bọ̀tì ìka tí ẹ̀yin máa ń ṣe ń sìn awo ò ṣe gbogbo yẹn bí mo ṣe rí ẹ tí wọ́n fi ẹ́ ṣe ẹ̀yẹ́ yẹn I pity you let me play itself. Tolu Swimi swimming kìíní mi yẹn ń mi ò rí jàre bó ṣe wá comment níjọ́ yìí ó lè ti delete ẹ̀ bẹ́ẹ̀ ó dẹ̀ dàpọ̀ ilé mo torí mo screenshot ẹ̀ á ṣe èrè àgbàyà wàsíù lórúkọ tiẹ̀ náà báyìí ó dé fìlà fìlà kan báyìí fìlà àrán yẹn tó ní kinní lára báyìí ó dẹ̀ ti bóra ẹ máa ti rí ó ti ó máa ń lọ káàkiri orí social media àgbà òfò báyìí hey they wedding Davido yẹn máa lágbára o hmm. ní àkókò tó ń sọ pé owó wọn ń gbòòrò yìí Davido ẹ má tó torí ẹ lọ jalè ẹ má tó torí ẹ lọ pokùnso o. ẹ má tó torí ẹ lọ pokùnso o ṣó ti yé yín. ga o. mọ́tò lèmi fẹ́ rà o mo fẹ́ ra mọ́tò o tí ẹ̀ máa tiẹ̀ máa fi ṣe uber hmm, àwọn àwọn Quebec wọ́n ní mo ṣẹ̀ wọ́n wọ́n dẹ̀ fi gbogbo agbára wọ̀n mí so wọ́n fi ìyà jẹ mí dáadáa tẹ́rùlẹ̀ àgbàdo ni but Davido I have a word for you. You want to do wedding now. You want to do wedding. Hmm. But see? somebody call you out, a lot of people, they say you are owing them including àwọn tó ṣàbáṣẹ́dọ̀ fún yẹn wọ́n ní wọ́n gbẹ́rù wọn lọ Davido ó mọ̀ pé oh, oh you didn't attend to the anybody now million million millions of dollars you want to spend and um, àwọn tó ṣe àbáṣẹ́dọ̀ fún gbà yẹn they will pay you money and these people they steal their money they go away with their goods up to date nothing been done and they will be looking at you now you are doing wedding you are not using their money to do wedding but you just you just neglect them you just wave them you just believe that they can't do anything because you are connected you are rich you are big you understand but all of them tó ban ń ṣépè sàtẹ́gùn you don't know what can happen in future tó bá ti yé ẹ má gbowó ẹkún kẹ má bàa fira jẹrin later so many people will going to wish you good good luck kì í ṣe pé ṣẹ̀ṣẹ̀ jọjọ wà but you just want to show to the whole world that you are rich and uh, you want to make your wedding talk of the town and a lot of people are going to be mad now I've been thinking a lot of youth are going wọ́n máa tún máa bẹ̀rẹ̀ sí lọ fẹ́ ṣe ritual kó ṣàtọwọ́ bọ̀bọ̀ kú but anyway ṣá it's your money spend it and again ìyàwó kan tí ó kọ ẹnìkan tó kọ́kọ́ bímọ fún ẹ yẹn also you are oppressing. Hmm. You are putting some people in tents, destroying some people, and then you are raising some people. Anyway, we wish you good luck, Sha. Otiye, but this little world is enough for the wise. I believe you should have something to do. You should think about it, okay? Mm-hmm. think about it tolújọba mi mú kíní yẹn mo fẹ́ post ẹ̀ sórí platform mo like ẹ̀ ni. mo ní máa fi sórí platform mi mo sẹ́ndì àwọn àwọn fídíò kan tó mo ti bá sẹ́ndì sẹ́ndì even ilé ẹ̀kọ́ mo bá ń gbé sórí ètò. it is well lóun ṣàánú wa o. akan road safety kó gba ẹrù road safety odidi road safety gba ẹrù adébuhari wọ́n gba mọ́tò ẹ̀ wọ́n kàn fẹ́ fi dí pẹ̀lú ẹ̀ náà kàn máa pè náà nìkan fi dí pẹ̀lú ẹ̀ anyway ah ní much to say now hmm, ọ̀rọ̀ pọ̀ ṣùgbọ́n ó ti yẹ yín ẹ̀yìn. <laughs> Yeah. gbogbo ṣọ́ọ̀bù máa ti close ní adẹ̀ need the eggs. any wonderful day ẹ ṣe gan ni ẹ pẹ̀lẹ́ à ń lọ báyìí nígbà ṣàánú wa o you know that woman tó sọ pé kú sí i can't believe it o mrs bankole ṣàánú wa o. ilẹ̀ Elizabeth. tí mò ń tẹ̀lé kiri àìgbowó lọ́wọ́ ayé hmm. àìkọ́ lẹ́rọ mi travel ní ọgbà sísì ayé mi mò ń ṣe road safety wọ́n ní speed lẹ́sìn speed dẹ́bàì kí ló ń jẹ́ speed dẹ́bàì. <laughs> Oh my God. <laughs> I can't, I can't stop laughing. I don't like that. Oh. I don't like that. I don't like that. Oh my God! This is speed limit. Wọ́n is speed kìíní kan. Wọ́n ní mi ò ṣe speed limit. Bẹ́ẹ̀ni ò yí sọ ìṣẹ̀lẹ̀ mọ́tò. Ọmọ Nàìjíríà ìgbà mi mi ò gbọ́ gbà speed limit divers kọ̀ọ̀kan rí. Mi ò gbọ́ gbà speed limit divers rí o. Ẹgbà mi lọ́wọ́ àwọn ọ̀sẹ̀. Àwọn ọlọ́sọ̀ọ̀sì ẹ̀fẹ́ gbà mí láyọ̀ jẹ́ ẹ̀pẹ̀ ẹ̀pẹ̀ ni màá ṣe fún ọgbọ́n yín àti lórí ọ̀gá yín mo ti máa bẹ̀rẹ̀ ẹ̀pẹ̀ máa tọwọ́ bọ̀bọ̀ ṣẹ́pẹ̀ fún yín ni torí owó alájẹsíkú owó ẹlẹ òun ni mo kọjọ tí mo fi travel ìjọba ẹbí wọ́n ṣe pé mi ò gbẹ́ kọ́ bọ̀ lọ́wọ́ wọn rí mi ò gbowó lọ́wọ́ APC ní mo kọ́ ká bẹ́ẹ̀ ni ẹ má fàyè ní wà lára ìnira ìpọ kí ló ń jẹ sí ní dẹfẹsì kí ló ń jẹ sí dẹfẹsì ní ọdẹ sùn nítorí owó lọ́wọ́ ní ọdẹ sùn nítorí owó lọ́wọ́ APC ẹ má. ìtàn fẹ́ máa ṣe ń bíbá ni pé they are using all the people who campaign for like for experiments if we just <clears throat> if we try to convince people that the government are good so some citizens that are not in power also they want to frustrate you to tell you that the government is not good it um it wọn sọ yẹn sì ó lè jẹ new law i don't know and um, tí wọn bá pass the one law to the society they have to allow them the law to i mean the new thing to circulate very well if you are not circulated very well information are not being given to everybody so you cannot actually you can pardon them okay because mi ò mọ nǹkan tó just speed limit yẹn i mean speed limit wà can kìíní speed limit You mi pé what if you kán tó lè mú speed limit I just pé gbogbo àdúgbò you wọ́n to sọ yẹn are you getting me tó bá jẹ́ speed limit maybe tí wọ́n bá sọ pé níbi ìbàyín uh, school area you have to you, the speed limit has to be thirty or forty you must not exceed that forty or thirty in that uh, area and they have to put caution you understand me the caution has to be around but in the case of these ones now the road safety may not even put signs and caution and put those things in practice for people to really to know and to to being prepared for the you know and they be arresting so don't harass people all right don't harass people and deli I mean deliberately they can also send those people to arrest this person to arrest his vehicle so that he will come out and give the alert by the time somebody will campaign to for Tinubu APC like crying like this so you that don't campaign you you have to almost one you understand what I mean Mm-hmm. Like one day my mom told me that um, he was complaining seriously about sanwo I said, what did he do? He said, Sanwo-Olu eh, eh, ti ẹ ti wọ̀jù. Tán bá sọ nǹkan support one." He now said one day they were coming from Ikorodu to Lagos. They are going to Lagos from Ikorodu. And because of the traffic was much, so another car now faced one way because the person said he's in hurry and he want to go quickly he has to face one way because the traffic was much do you understand what I mean he left his right maybe he's supposed to be in the right lane he now move to the left lane to face the car that is coming so they say àwọn wo náà ló mu náà bóyá last man àbí òun ni ló ṣe wọ́n ní Sanwó-Olú said anybody tó bá ti gba àwọn tó bá ti ṣe irú bẹ́ẹ̀ yẹn their car should be seized and kìnìkan kìnìkan they say they see it to dem park the car So ti yé and um, kí ni wọ́n tún ní wọ́n ṣe bóyá wọ́n ṣàní wọ́n ní wọ́n gbé fún wọn padà mí ìṣámọ̀ my mummy was like irú ẹni bẹ́ẹ̀ yẹn ṣé wọ́n fẹ́ kó jalè ni ah. <laughs> I smile I said to my mom I said you know what you cannot blame Sanwó-Olú for that in abroad I used to be like wọn ò bí yàrá anybody kó gba one way àfi tó ti pé ọlọ́pàá sọ pé nǹkan kan ṣẹlẹ̀ níbẹ̀ yẹn o the police themselves are there they are the one parade i mean passing you directing you to pass that lane wọn ò bí ìyáláyé anybody kò sọ pé traffic wà now kò wá mú lane let me tell you even if the prime, minister, prime minister himself is in that traffic hmm? the only thing àwọn tó máa ń clear road fún firefighter ambulance and some emergency kìnnì kan if the president is I mean prime minister is on the line he will be on the queue ni o you understand he will be on the queue like the way you are on the light traffic he will also be in the traffic hold up yẹn everybody ma jọ face ẹni now my mom was very very angry he said i said you know the person he said i don't know the person but I can they collect card from the person i said ah somebody is coming everybody is on the in, in the traffic and you now face another because the lane you now face those people okay àwọn tó lọ face yẹn ṣé kì í ṣe pé máa cause delay alone it will cause accidents if people are not careful so at times we blame the government we blame them for some things but what they are saying at times is right o oh. okay and èmi náà n tí mi ò kàn fẹ́ ni pé káwọn èèyàn máa fi all those position fight because you hate this person because this person is this and that you understand me most of the things táwa ń pariwo fún we don't have money o ah àwọn èmi àwọn kòkó sọ̀rọ̀ fẹ́mi mo kàn mọ̀ ni pé that's àwọn tó bá gbọ́n wọ́n kàn mọ̀ pé àwọn tí wọ́n ń ṣe báyìí o àwọn tó campaign tó dey love Tinubu báyìí dey cry like this dey suffer like this so you that don't even know him that they don't, they don't even know you you suffer more than that ìjọ sẹ́fẹ̀ téèyàn bá lóògùn tí ó bá fi tán ọ̀dọ̀ ara ilé ẹ̀wò arátago ò ní respect yẹ ó ti yé àwọn gan sọ fún ọmọ wọn ń gbà gbogbo àwọn ọmọ wọn tó ń bí biologically wọ́n ní ẹjọ́ o everybody should just excuse me o my personal life is different from my from academy naija uh, eh, constitution o tell everybody kó ṣọ́ra ẹ̀ ní it's not your kì í ṣe family issue wa lélẹ́yìí o the Nigeria is nigeria o hmm. so that is it but irú tàwọn road safety yẹn kán tó lè fúnyàn ní eh, kẹtọ́ máa fúnyàn ní ticket eh, speed limit ẹ máa fi sign sí gbogbo ojú títì náà máa ní sign ni o lè má fúnyàn ní sign tó bá jẹ́ ibi tí ó bá jẹ́ òyìnbó ni <laughs> wọ́n lè sue àwọn road safety náà everybody sue themselves ní oh. ìkan tó bá yẹ pé mo lówó púpọ̀ ni èmi gan máa sue àwọn èèyàn àwọn tí máa sue báyìí ó pọ̀ nínú lísì tẹ́ bá jẹ́ kí n lọ nàìjíríà tí mo dé ká àwọn tí máa sue. <laughs> so wọ́n máa ń sú ara wọn wọ́n ti ẹ̀ fi road safety ẹ̀ fi sign síbẹ̀ ẹ̀ kò sí kò sí robot gan that's uh, traffic light gbogbo junction ní gbogbo ní ẹ̀dẹ̀ wa máa sọ kankan tí òjì just to frustrate people so do the right thing then you get the right answer okay bó ṣe bí ọmọbìnrin yẹn ṣe ń sunkún yẹn tẹ èmi náà ẹ ṣáà pé gbogbo ẹkún mi wà lórí bẹ́ẹ̀ kéèyàn wà lórí bẹ́ẹ̀ kó máa sunkún that's not good enough especially tó ẹni tó bá dẹ̀ ti wà ń di pẹpẹ mo gbọ́dọ̀ jẹ lábẹ́ pẹpẹ respect yẹn dẹ̀ gbọ́dọ̀ wà ń bẹ̀ pé i work for this person tó bá ṣiṣẹ́ fún ènìyàn nílò òyìnbó you must be recognized they pay you that's one thing about òyìnbó you must be recognized although àwa náà ṣiṣẹ́ bíbá ìwọ̀n ọ̀gbà tí wọ́n fún wa ní assignment wọn ọ̀dẹ̀ fún wa ní contract eh, paper to sign so ọ̀fẹ́ náà ni ó ti yé so everybody kàn máa jẹ́ kórìí òpin náà ni but at the same time tó bá jẹ́ pé wo èèyàn máa ṣiṣẹ́ fún ẹ kó tó di pé àwọn tó bá ṣe contract job nìkan ló lè rí owó no kò àbí kí ó ìgbà tó bá sign contract kẹ́ tó lè rí owó no anything will be spoil àkàìmọye ẹ̀kọ́ máa wò náà ni pé information àti support ti fún yín tí wọ́n bá ti ṣe dáadáa ẹ jẹ́ kó rí dáadáa mi ò láìkí kéèyàn máa kéèyàn máa regret ayé ẹ̀ pé kọ́ bá rán mo níṣẹ́ ẹrú ó dẹ̀ máa fi à ní pé kórìlẹ̀ kó àwọn yẹn ń kò lè rí pẹ́nìkan kẹ́rù sí wọn kàn máa wò pé speed limit ni kódà tó di pé wọ́n mú wọ́n máa ti mọ̀ pé òun ni wọ́n máa ti mọ̀ pé òun ni. anyway gbogbo yín sì tẹ máa rí tí wọ́n bá fìyà jẹ èèyàn ẹ̀ lè speak fún yàn òun la speak fún ẹ̀yàn ọba ńlá Elizabeth tẹ bá ṣe ń ṣe náà ní kẹ́ máa ṣe lọ oníkàlùkù máa jèrè iṣẹ́ owó ẹ̀ níjọ́ kan bye for now. mo ní bàtà tó tọ́ tí mo fẹ́ fún Davido wọ́n máa ń gbé bàtà yìí wá Tolú wọ́n bá èmi náà wọ́n máa ń gbé bàtà yìí wá bàtà tí mo fẹ́ fún Davido tóun àti ṣíṣí ọmọ fẹ́ yẹ mẹ́ gbòógbò kámẹ́rà bàtà tó wà nílẹ̀ ẹ má wò kádàrá mi o. Where the pali? Where the cover? ó máa láìpẹ́ irú bàbá tó fún kinní jọyìn ṣe ti àtàrí náà fẹ́ fún dèbídò àtàrí náà dèbídò mo fẹ́ fún gift ẹ̀ ní òun àti ṣíṣe ṣé ṣíṣe lórúkọ ìyàwó àbí ṣíṣe ṣíọ́nṣíọ́n ṣíọ́mọ́ kẹtìrì. bàtà yìí Davido is your size is your size mi fẹ́ ìdọ́lẹ́sẹ̀ kókò kò lónìí tó ti yé gift wedding gift Davido lélẹ̀ ó ṣe rán o. ó fún kinní ní bàtà ń jọ yẹn give it shall be given back unto you gift mo fẹ́ fún Davido wedding present ni. wo àti Jordan ẹjọ máa abẹ́rẹ́ pé àti alien. wedding present Davido ẹ fún mi ní so call me and get your present Davido ni o. Ah, so ìwọ tó lọ fẹ́ bá mi sọ̀rọ̀ lẹ́ẹ̀kan. Rabiu hmm. jẹ́ ń sọ kankan tí Elizabeth Ọbalá ń ṣe fún mi níjọ́ kan tí mi ò like tí mi fi lè bára jà mọ́ ọjọ́ kan tí àwọn bá ṣẹ̀ mí tínú bá bí mi màá dákẹ́ mi ò mo lè mo lè I will react but tínú mi bá lọlẹ̀ I will show something Davido àti ṣíṣe ṣé ṣíṣì ni ìyàwó ẹ̀ ní àbí ṣí ṣé wọ́n ṣé wọ́n ṣé wọ́n ó ṣe kọ́kọ́ ní ọjọ́ kan mo ra aṣọ lọ́wọ́ Elizabeth Ọbańlá aṣọ tí mo mú ó fi gbogbo ẹ̀wọ̀n mi ṣáà tó display ẹ̀ nígbà yẹn bó ṣàwárí lórí platform ẹ̀ wá shoes tí mo fẹ́ bó ṣe sọ fún mi pé aṣọ yẹn ti tán nìyẹn torí wọ́n pè ní o ó wá nìyẹn ti tán wá ní kọ́lọ̀ tó kù nìyẹn kọ́lọ̀ tí mo ní mo fẹ́ yẹn kọ̀ọ̀kan ló ti tán kò dẹ̀ tí tán o kò tí tán o ó ló ti tán tí n bá tún mú kọ́lọ̀ míì nínú ẹ̀ náà ó tún ló ti tán ó wá ń ṣùzà aṣọ fún mi tí màá wọ̀ ńgbà yẹn tí màá rà ńgbà yẹn mi ìṣàfẹ́ dàbí pé mi ò fẹ́ ba ara aṣọ yẹn mo ṣàwá ra mo fọ́ọ̀s mo ṣàrà àmúra mélòó mo rà nú mo ra ọ̀pá mẹ́wàá kan mo ṣáà ra aṣọ lọ́wọ́ ẹ̀ mo wá tún ra i think i bought ṣé mo ra jewelry náà lọ́wọ́ ẹ̀ i think yeah mo ra costume lọ́wọ́ ẹ̀ náà mo ṣáà náwó mo ṣáà ra nǹkan lọ́dún dọ̀ ẹ̀ gba tí mo ra àwọn kinní yẹn wọn á ní ó tún ní òun ní tailor tó máa ran wọn á ìtòjú wà nítorí tailor sí mo ṣe rà tán bó ṣe bẹ̀rẹ̀ sí ń bú mi nìyẹn systematically ó ní káwọn yẹn kọ́ máa rúdù sí mi ṣòtìyé torí gbogbo àyẹn mò ń sọ̀rọ̀ Wàsíù mò ń sọ̀rọ̀ Zaria mò ń sọ̀rọ̀ MC níbo ni wọ́n wọ̀ báyìí ok gbogbo ìgbà tẹ́mi ti sọ̀rọ̀ fún tó fi rí little little justice àwọn yẹn ò ní sọ̀rọ̀ fún kò ń ṣe rán wọ́n bẹ̀rẹ̀ sí misbehave sí ni mo á ò pa ah, wọ́n tí mo bá ra jà ẹnìkan á bá mi rajà sí mama misbehave sí ẹni ìdí wọn rí ni that that's politics wọ́n play politics simply because ó ti sọ̀rọ̀ ẹnìkan tó jẹ́ pé ọ̀fẹ́ lòun òun ló ṣìpù jù òun yẹn bọ̀tọ̀ ọ̀rọ̀ kan wúwo ni bọ̀tọ̀ òun gangan òun ló ṣìpù jù ọ̀fẹ́ nìyà ká má ọlọ́run má jẹ́ àti ìkú báyìí so you can open your mouth and say yan you like say anything. ó wá ń miss bífà táwọn tí lù ẹ̀yìn náà ó ń gbèjà àwọn èèyàn àwọn àṣẹ nàìjíríà tiwa ni nàìjíríà ìsàwà kínní kan anyway wọ́n fẹ́ kẹ́ ẹ finá jó ara yín ni kẹ́ ẹ tó fi jó ọmọ ẹyẹ hmm. pé ọmọ náà ni ọmọ náà lọmọ ń jẹ ìbájọ ọmọ ẹyẹ okay tó bá ní kẹ́ ẹ ṣe nǹkan kan fẹ́nìkan ẹ̀ ní sọ pé àwọn obìnrin yẹn ti go through a lot o that's kẹ́ ẹ ní conscience pé wọ́n ṣèkà fún mi every time tó bá gbẹ́jọ́ mi wá báyìí Elizabeth ọbańlá máa dá mi lẹ́bi kó yẹ gbogbo ọ̀rọ̀ gan lèyàn máa dá sí tó bá kàn tí wàá wí pé ẹni yìí o as a woman tó bá jóbìnrin mo bá fáwèrè nígbà kan nítorí kí lórúkọ ọ̀bọ yìí hmm, take it back yìí o kí lórúkọ Ondo state kí lórúkọ o take it back orúkọ ẹ ti sáré tètè kú lẹ́nu mi nígbà tí wọ́n pa àbúrò ẹ̀ ń yẹn tí ó tún fi ń ṣe ẹ̀yẹ I don't like it mo dojú ìjà kọ dáadáa pé ah ah wọ́n àti ọmọ ṣe òní conscience o bọ̀bọ́ yẹn ti jẹ̀yà bẹ́yẹn ṣèbú kò ń sọ̀rọ̀ ní ó dẹ̀ lóun fẹ́ gba nàìjíríà lẹ́yìn ó fẹ́ take it back wọ́n pa àbúrò ẹ̀ oríṣiríṣi nǹkan ṣẹlẹ̀ sí wọ́n tún wá rẹ́rìn kọ́ ẹ tó dọ́mọ ẹyẹ lóró ẹ fi ṣírò ara yín níjọba ẹyẹ wọ́n ń sọ̀rọ̀ kó tó dọ́mọ ẹlòmíì lóró fi rẹ̀ wọ́n. èmi ò láìkí bó ṣe gbẹ́rù ẹ̀ sí tó ló ti ná two million láti bí kinní kan sí pé o ti ń sunkún kó má lọ bowó lówó jẹ́ kó má lọ tún jẹ gbèsè ọkàn bẹ́ẹ̀ yóò láìkí eh, gbèsè fún yàn torí èmi tí mo jẹ gbèsè gan sì kò ń ṣọ̀rẹ́ ara o mo jẹ gbèsè àwọn èèyàn ṣèkà fún mi gan wọ́n ṣèkà fún mi gan mélòó mo fẹ́ kà lẹ́yìn àdépèlè bọ́tọ̀ wọn nìyẹn ọlọ́run nìyẹn ọlọ́run bá mi san fún oníkálukú bẹ́ẹ̀ mi ṣọwẹ́ bẹ́ẹ̀ ni ọlọ́run gbèjà mi jà ó lè gbèjà ọmọ mi that's it. Ah. <sighs> it well. all right o oh, see you guys bye for now.